السلام عليكم ورحمة الله وبركاته ní ọdúnmà tí ó kọjá níbi tí a ti ṣe ìtàṣẹ́rò sọ́rọ̀ kẹ̀yà àdúrẹ́lì náà ti lórí ẹgbẹ̀rẹ̀ and watching your wife. So, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال لله أقسم بيوم القيامة ولو أبا أنقرا ولو أبا أنقرا ولله القيامة ولا أقسم بالنفس اللوامة ọlọ́run ọba ó búra wọ́n búra pẹ̀lú ẹ̀mí tó ṣe pé ó ń bí màrà from time to time ìtumọ̀ ẹ̀mí tó ṣe mọ̀hátà náà. àyàtàbí ìsán ọlọ́dún máa dọ́ ọmọ ìyá rò wípé bọ́jú lalu lásìkò ìdílé tó fi pé igun rẹ̀ náà tọ́lọ́wọ́n kò ní kú bọ̀. bala ọ̀dùnrin ala àmọ́tọ́jú yẹ̀mọ̀dáná ọlọ́run kò kó jọ kódà tó bá kó kó jọ kọ́ àwọn ọmọ kan rẹ̀ ọlọ́wọ́ yóò tó fẹ́kì nẹ̀ tí ó mú fún nẹ̀ torí tẹ bá ti wo àwọn orúkọ ọlọ́wọ́ bá tó tó tẹ̀lé ọlọ́wọ́ bá ní alùpọ́ọ̀lì ọlọ́wọ́ bá ní alùbárì ọlọ́wọ́ bá ní alùsọ́gbìn. ẹkùn ìdọ́lọ́ bá ti sọ wípé yá ayọ́ lè sá máa dá ọ̀kà bìrọ̀ bí kàlùkẹ̀rí alẹ́dẹ̀ fàlàkọ́ kàkan sàwákà fàádẹ́lẹ́ sí àyè sùúrọ́ sí máa ṣá ọ̀kà. tábàtọ̀rọ̀ kàlùkẹ̀rí kéèyàn kírètì náà. tí a bá kírèsì nǹkan bí ká sọ pé ẹni ti wé èèyàn ti zá ilé tí architect ó ti zá ilé kẹ́ẹ̀sì yẹn wé alukọ́lù bàtà àti bá kú ti structure kalẹ̀ ẹ̀ kẹ́ẹ̀sì yẹn wé alukọ́lù ọ̀nà àlùbáàrì ẹni tó bẹ́ẹ̀ ẹ̀ structure ti wà ẹ̀ kábọ̀tọ̀ from design to putting up the structure ọ̀sán pé structure bá wà kọ́ kò ní tí gbé tó ṣe rí gángan ní football so tọ̀kùwìl àti tẹ̀síyà tẹ̀síyà ìbánisẹ̀ lápá pé ẹ fi nǹkan kọ̀ọ̀kan síbi tó yẹ kó wà oṣù wa pàtẹ́kì ọlọ́run bá ti ń jó kọ̀wé ẹ̀ta pàtó àfáàlẹ̀ àlùbáàlù àlùkọ̀ ìgbà mí bẹ tọ́lọ́run bá lè lu ẹyọ kan tó rẹ̀ pẹ́ẹ́tì gbogbo ẹ̀ ìgbà mí bẹ tó lò ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ pẹ́ẹ́tì pàtó náà nígbà táwọn kèbèrè ìtẹ̀ kan sọ lọ́lọ́wọ́ kò lè gbé dání ilẹ̀ ìgbà tó bá tó bá tó tó ọlọ́pọ̀ ọmọ pé ọ̀rọ̀pọ̀ ó gbé yìí nìkan kọ́ tó ń bá gbé yìí nìkan tó ń bá padà fún yín ní fọ́ fọ́ọ̀mù tó ń fún yín gan tó bá rí yín kò nímọ̀ pẹ̀lú kúrí kò nímọ̀ pa eléyìí sọ́tọ̀ yìí ti dànù ní so ọlọ́pọ̀ ọlọ́pọ̀ sọ́ńbẹ̀ pé bàdá kọ́ òun ó tó ẹ̀dá fẹ́ẹ̀dá ogun rege ọ́tò tó fi kan ètò ọmọ rẹ̀ gẹ́gbà tó kàlàyé láti lé ọ̀fẹ́ tó kọjá ibi tí wọ́n bá ti ń lo owó èdè báyìí lédè lágbára etí ń sọ ni pé èèyàn ṣe nǹkan tán àbí èèyàn kọ̀ǹpìlìtì báwo ni wọ́n sọ pé á ah, lágbájá ó jẹ ẹja rẹ̀ kúríkúrí bí pé ẹ́ẹ̀jì lórí wa ní eighty lórí wa wípé wọ́n sọ wípé a ó wọ́n lágbọ́n sọ pé yàrá ó gbé ẹran fún àbí ewúrẹ́ àti kìnìún àgbà bèrò mọ́tì tó kù tó kù bí pé etí ló kún pé ó rí bí gbogbo kan fún gbogbo kan ọlọ́run fi àlá àmùsáwí àbàdà lẹ́yìn bàtà bá dá àtàtàbà gbèdé àtúnṣe yóò àmọ́tún ọmọ kààrẹ̀ gan ẹ́ débi dítẹ́sì tó kéré jù àwọn sàlàyé gbà yẹn pé bọ́mọ̀ kàṣírí tó pọ̀ báyìí tó pọ̀ ní lábàá pè ní bànánà ibẹ̀ lóyún ti yọ bànánà. òyìnbó mọ kò ní bàdàlà àṣọ domestic food lọ́dọ̀ rẹ̀ ìgbà tó ní kọ́ńtàkì pẹ̀lú mùsùlùmí lábáwá àwọn kùsídà wọ̀ tán jà ní ó ti rí gba eléyìí lọ ìdí lábáwá lókun ẹ̀ pé a fi ìjọba náà lọ́sọ̀ àwọn èdè yẹn padà wà exchange tó ń kálukú lò ẹsẹ̀sì náà táwọn èèyàn bá ti gbé ìdára wọn nǹkan sẹ́yìn bá ní ó fi gbogbo ọ̀yẹ́ fún nǹkan táwọn èèyàn rí rí á ní báyìí nínú àmà nítorí fẹ́ ṣe nítorí ṣe òní lẹ́yìn òní torí gbogbo àwọn ọjọ́ tó bá lò láyé ó fẹ́ máa tẹ̀sẹ̀ lọ́bẹ̀ torí ẹ̀ yóò fẹ́ gbọ́ pé báàkì àwọn rẹ̀ pé káà wà lé ayé káàkùn máa ṣẹlẹ̀ sí lọ kọ́mọ̀ sàkàntàbílítì ẹni bọ̀dé máa ti bàjẹ́ náà ti mọ́ fẹ́ náà nìkan lọ́wọ́ sọ̀rọ̀ pé sàkàntàbílítì kẹfẹ́ tí ẹ bá ti ń gbádùn kan tí ò bá ti wúlò bí kó má sàmánì yíyọ sẹ́ni kan wà nílé ìwé tó lọ sí pàtí ó lọ gbogbo ọlọ́gbẹ́ ìṣòfẹ́ gbọ́ láyé rẹ̀ nìkan sọ pé sẹ́ǹsì wà lọ́gbọ̀n tẹ́ẹ̀sì kí ni ìwọ tó bá fi lóhun tẹ́ẹ̀sì lọ́tún la ó gbọ́dọ̀ fi ti ń ṣe yìí lẹ kó pèpè kò sí tán láti pèpè sọ̀nà méjì ni ó ṣe nínú kó lífin dì láyà pé kò ní ti tẹ́ẹ̀sì ẹ́ àbí kó fẹ̀fẹ́ ju wọ́lẹ̀ fún tí ó bá jẹ́ consequence bọ̀ ẹ̀ ní ò láìkì ìtẹ́kọ̀ọ́ ẹ̀ ìtẹ́bí máa ń fẹ́ oníkó sọ fún pé fún ẹ̀ olóògbé kọ́ ọmọ tí ń kún sí lọ. sọ ọlọ́run ní tọ́mù ní abẹ́rẹ́ pé kò tó bẹ́ẹ̀ ṣe ni pé ìyá tó rọ àrùn tábà tó kù dúró sí wà fún ṣẹ̀ṣẹ̀ pé ó fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ lọ́nà kí àmọ́ àwọn mẹ́rin ọjọ́ tó lò ní gbèsè ayé àmọ́ àwọn ìgbé tó wà wájú pé tó fẹ́ ṣe tí òkè ìgbàjá sí ìsọmọ́nà nígbè òdìdí ó fẹ́ máa pọ̀ sínú ìwà bẹ́ẹ̀ ìtumọ̀ kan ìtumọ̀ kejì ni pé báyìí lórí ìlú ìsán lè sọ̀rọ̀ àmà ẹ̀tọ́ mọ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ó fẹ́ pé tó wà wájú rẹ̀ jọ́ọ̀kì ó fẹ́ pé nìran tí kò dúró obìnrin kan lè méjèèjì náà làwọn afáàtì ọlọ́wọ́ á ní ọmọ ní ọkọ̀ yẹ alọ́ ẹ̀yà ìbéèrè ti ìbéèrè ìsákásí ẹ̀gbà ìjá òsì àmà tẹ́ ẹ̀jẹ̀ wí òní ńjọ́ òní tí a yọ́ lọ́wọ́ bá ti máa wá ń ṣe táwọn sì kẹ́kọ̀ọ́ ń bẹ̀ orí pé kí nǹkan bá sílẹ̀ ọ tí wọ́n sì mọ̀ kó tu tẹ́lẹ̀ kí wọ́n bá tẹ́ ṣe yẹ̀yẹ́ ẹ̀gbọ́n ìwọ́ sọ yẹ̀yẹ́ rẹ̀ ló má bàa ṣe yẹ̀yẹ́ bìkọ́sọ́ fẹ́ dàgbà tẹ̀ tó mi tẹ̀sán. torí iṣẹ́ eré nígbà tí bá ti fi kàhákùn kàhákùn là ń pè tó bá ti yéèyàn pé ní ìṣẹ̀ kan máa ń tó òun wí kó ká lè bèèrè náírà ní ìwọ má tún bá a ṣe bí pé wọn náà lówó yá kó bèèrè rẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ ó mú ènìyàn ìwọ́n náà fèsì ẹ̀kọ́ kété tó sọ òyìn ó sọ fún pé ah, ṣé o béèrè ah, ìjálùkì yá nàbí ọmọ ọlọ́wọ́ obìnrin wẹ̀ sí láì ọlọ́pàá náà haúsá sẹ́mọ̀ pé lẹ́yìn ọba tẹ́bá dákọ̀ súyà tẹ́dákọ̀ ẹ̀mọ̀ sọ́súrà ẹ̀sọ̀ đi suy èyí táwọn bá pè ní súyà òun lè tó bá wà nù yìí tẹ́lẹ̀ ìjọba rẹ̀ tí wọ́n rẹ̀ ẹ̀rọ bá ẹ̀rọ tó kàn ọ̀pọ̀ bẹ̀rẹ̀ bálámù ní haúsá bálámù míì ìyẹn lọ́dọ̀ alẹ́ nìkan wá lọ́dọ̀ haúsá ọwọ́ àwọn haúsá pé ah bálábù rẹ̀ báyìí tó jiná báyìí ó ti rí lọ́gbọ́sọ́ jiná o èyí tí ń dé tọ́wọ́n náà kò jiná ṣé o ṣe jiná báyìí àwọn sábà sọ wípé ìyàpò bẹ̀ kó má kàn ọ́ sẹ́wọ̀n fún àyè ẹ́ ẹ́ sẹ́wọ̀n pé ẹran tá a ti kú tá a ti yanjú sálà tó lórí iná tó di ìwé tọ́wọ́n sọ fún pé àtẹ́nà yìí jiná báyìí wọ́n sọ pé kó ń bẹ̀ kó má kàn ní wò ibi àtẹ̀kẹ́ sí ìfà ẹ̀kọ́ ní ìdìkó tó jiná ìfà àti ìfà ó sì níwò kó mẹ́rọ ẹ̀hẹ́ ètì náà ẹgbẹ́ eh, ọ̀nà bá ti máa wípé ọ̀hún náà fẹ́ ṣe gírí kẹ̀kọ́ ó sì fún ní títí ẹ̀ so àwọn ọlọ́pàá tán bèèrè wípé ìtàn bèèrè jọ àkìyà àwọn kìí tán ṣe kìí ṣe pé bóyá tó máa ń sọ̀rọ̀ ẹ̀rí ìdánilẹ́gbẹ̀ẹ́ na wọn ìdánilẹ́gbẹ̀ẹ́ sọ fún wọn táwọn náà ti tún kó o tó rí mo ṣe rí tó mọ bó ṣe wà pé ní ìsìnkú olóyún báyìí ojú rẹ̀ wà ní sọ́kẹ́ olówó àìsàn tẹ́lẹ̀ tó lò ṣé ìwọ náà ń gbà pé fáwọn ló fọ́ mi kò lè dì náà ṣé tí wọ́n bá sọ fún ọ pé fáwọn ló dìrú èèyàn báyìí tó gbà yóò lò wọ́n ní gbà ṣùgbọ́n tó ti bóun lóde yẹn na nínú fáàmù yìí mo lójú wà bẹ́ẹ̀ tọ̀ náà tí fáàmù bá wà lè lèèyàn bí ẹ̀rí wọ́n wá lẹ́yìn yìí ó wá kú wọ́n wá rìn èwo ló le jù láti ṣe ibi èèyàn ẹ̀zìtì rárá ọlọ́run ọba dà scratch àtẹ̀yàn tó ti ẹ̀zìtì rí tó wá fún tàà láti gbé ìdíje àtọ́bá ìwé lóòtọ́ ló bá sírí ọ̀sí ilé ìlú ẹ̀kọ́ òbẹ̀ kan dìnáì ó dìnáì ní kí lè wá tẹ́bí kó wá tóbi lọ́dọ̀ rẹ̀ sí àti ló tóbi dé kókòkòkò lé àmọ́ tí ń ṣe lásán ò ní wípé tóun bá fi lè gbà pé gbáàkì yá mọ̀ bẹ̀ the next question tó kọ́ lò ní pé mother adátàlá kí ló pèbí ẹ̀kùn hmm? ọmọ nìyẹn máa ń bẹ̀rù consequences action yóò wá fẹ̀kan sọ wípé action rẹ̀ dì nítorí pé kò fẹ́ gbọ́ consequences kò sí ẹ̀kọ́ kò sí hiv ẹ̀kọ́ ẹ̀ ìtọ́jú pé sẹ́rí ìgbà tó wọ́n ṣe tó wọ́n fi ní hiv ní òfẹ́ sílẹ̀ ẹ̀ so ọlọ́run bá ní wọ́n máa béèrè ìjà òkè àmọ́ kò wá sí jọ́tọ́ béèrè ìjà òkè àmọ́ àwọn máa béèrè tààyè lòlùwà àsìkò tí ó jẹ ọlọ́run ọgbọ́ wa sọ fún wa tààyè lòlùwà bíl àṣùrọ̀ ọlọ́run ní sásìkò tí ó jẹ pàtó àmọ́ yóò sọ sáyẹn sáyẹn ọlọ́run sọ fún wa tó gbọ́ ọlọ́run bá ìjókòó yìí wá pé àtà nàbì sọ̀rọ̀ sẹ́lẹ̀ ọmọ àtiwájú kanjá kìá mọ̀ ọlọ́run bá sọ tó clear débi pé jẹ́nu àbíkàlà ipá àwọn àyájọ́ òfin ànábì sálà ọ̀sọ́là tó jọ́gà àwọn ànábì ọlọ́run ọlọ́run sọ fún wa suratul A'raf pánàbí ọmọ pé sọ fún ọpọ́ mọ̀ lẹ́yìn ìgbà tẹ́yí ànábì tó jáde àwọn ànábì ọlọ́run ọlọ́run wá mọ̀ fún wa ná Jibrilu tó jọ́gà àwọn màláíkà kó náà wá bí ànábì pé ọlọ́run wá ní kára bí sọ pẹ́tọ̀ mọ́lùmọ̀ anha bí ànábì nà sáà ẹni tí ń béèrè ìwọ tó ń béèrè àti ibi tó ń bi àjọ mọ́ pé nǹkan tí ọ̀gá àwọn ànábì ọlọ́run ò mú tọ́gá àwọn màláíkà tí ó mọ̀ ẹni tó gbọ́dọ̀ pé ẹgbẹ̀tí bá ti ń sọ ìṣeré nìyí the only place tó lè fi claim fún òun ní gangan ni kó claim àlùjáde hmm? bọ́ọ̀lù ọ̀dọ́kítọ̀ ọ̀gá àwọn ànábì ọlọ́run kò mọ́ ọ̀gá àwọn mọ̀láíkà kò mọ́ àlùjáde lọ́rọ̀ tẹ̀ kéré jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bóòlù ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ní kéré òun fẹ̀sán ti jẹ gba kó claim kó mọ tó pamọ́ ó ti jẹ gba rẹ̀ yìí. ọlọ́wọ́ bá dé àwọn àlùjànnú ó dé àwọn àlùjànnú ó fi ó rọ àwọn àlùjànnú fún Ànábì Suleiman wọ́n ṣiṣẹ́ bíi afura wọ́n kọ́lé wọ́n gbọ́kọ́tà wọ́n ti gbogbo ẹ̀ àwọn náà sì máa ń sakọ sáwọn èèyàn báwọn ọmọ tó pa wọn ọlọ́wọ́ fẹ́ yẹ̀ yẹ̀ ọlọ́wọ́ ni wọ́n mọ̀ ṣiṣẹ́ lọ sáwọn Suleiman wọ́n ṣiṣẹ́ ọlọ́wọ́ ni àlùjànnú tí wọ́n lọ kó wọn kó pa wọn. Suleimanu ti ń wú pégbétẹ́ fún wọn tí ń wọ́ọ̀chì ẹ̀ wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn wẹ̀yìn ọ̀gá sọ́gá yóò ní lọ ní ọ̀yá ká ti parí iṣẹ́ tòní hmm? wọ́n wẹ̀yìn wọ́n jẹ́ wọ́n wẹ̀yìn wọ́n gbọ́ fún ògbọ́dọ̀ wọ́n dé ọlọ́dẹ wọ́n yẹ ẹ̀sìn gbé ní ọmọ mọ̀ sí kúrò àdábì àlè ẹ tó bá tó bá lùdíkù ẹni tó bá yẹrí nù wọn tó lòun ò ní tẹ̀lé Suleiman ìyẹ́ ò jẹ́ gan tó wọ́n jẹ́ yà wọ́n wẹ̀ yìí wọ́n wẹ̀ yìí ọlọ́run wa ní pàlámà ọ̀rọ̀ pàlámà ọ̀bọ iná alẹ́ ìmọ̀gù ńgbà tá a kọ pé sílẹ̀ ìmọ̀gù ó kú àti kọ pé ó kú ṣùgbọ́n ti kú àlùjẹ̀mú tí ń sọ fún òun mọ tó pamọ́ kò mọ̀ pé sílẹ̀ máa ń ti kú ṣẹ́tọ́ ọlọ́kan fẹ́ jẹ́ ìyẹ́ ìyẹn ní o ó bá ti bọ́ sí rẹ̀ ń bí bá ti dé ẹ́ wọ́n sì ń wẹ̀yìn ń wẹ̀yìn ọlọ́run wá ní nígbà tí ó kùdọ̀ máa dálà wọn àlá mọ́tì yìí ìlà dá bàtùl àrùn tákùlù ní sàájà kò sí ìkankan tó mú wọn sáfi mọ̀ pé Suleiman ti kú ju dábàálẹ̀ ìka ìka ló jẹgi tánàbí Suleiman ló gbára lọ́wọ́ ṣé ọmọ tó ti kọ́ fi jẹgi pẹ̀lẹ́pọ̀ ìgbà tí Suleiman wá wó àwọn ti kú tàbáyà náà ti jìnnù ó wá hàn sáré jẹ̀lú pé aláwọ̀ká mú yá aláwọ̀nà rẹ̀yìn tẹ̀gbẹ́ lóòótọ́ náà bá máa tó pamọ́ ni mà lábì tó fi àgbàbì lòhì irú ìyà tí ń pẹ́tẹ̀ báyìí ìwọ̀n nínú ọjọ́ ìyà yìí sọ kwẹ́sà ní kúrò wẹ́n mọ̀ tó pé àwọn bàbá yín àwọn àjànú tẹ́lẹ̀ gbàgbọ́ lọ́dọ̀ wọn ó nìyá jẹ tó báyìí ìgbé tó báyìí pé ń bá máa tó pamọ́ ni màá lábì tó fi àdàlù tó anabi sallallahu alaihi wasallam nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ ọjọ́ àkìyàmù ní sọ́tù àárọ̀ sọ́tù àárọ̀ verse one eighty seven ọlọ́run yasalunaka anisa'ati ayyana mursaha wọ́n bi wá nábì sallallahu alaihi wasallam nípa jal kiyama pé ìjọ wo ni ó ṣẹlẹ̀ ọlọ́run tó lo mursaha fún jọ jal kiyama kẹlẹ̀ kí náà ń mursa ẹ̀rọ bá bẹ́ẹ̀ bismillahi nìjíríà akwa mùsà àbí mùsà mìíní àyè ibi tí afọ̀pẹ́bí ọkọ̀ dùn tí ó bẹ́ẹ̀ tètè tọkọtò ìmọ̀ ọ̀bá yẹn ibi tí ó sọ̀kalẹ̀ sí àtàkùnfà ìdí àwọn afá wa ní kí bá ń lo múrúsá níjọ́ àkìyà ó ní pé níjọ́ téèyàn níjọ́ òun béèyàn bá wà lórí ọkọ̀ ojú omi àwọn tó wà nílé ọkàn wọn ga o lè ṣubú o lè capsize o lè ṣe gíní kan o lè ṣe gíní àká níjọ́ tó bá tó dé lọ́kàn wọn tó balẹ̀ ẹ́ kí wọ́n mọ̀ bí wà nẹ́bí sọ́lá sọ́lá jálù kìí á pé ìgbà wo ni ó tẹ̀lẹ̀ nǹkan téèyàn bá fọkàn sí tí ń wò pé jọ́wọ́ ni ó dé jọ́wọ́ ni ó dé làá fi ń lo mọ́sáfún bí ẹni tó náà pa lọ sí ní àjòkò lọ́kọ̀ ojú omi pé ìjọ tó bá tó dé náà lẹ́ tó mà kó dé wọ́n lè láfẹ́fẹ́ wíńdì gbọ́kọ̀ ojú omi lọ ó lọ já sí áìláńdì kan ẹgbọ́ kódà wíwá àsìkò yìí tẹ́ẹ̀ni fóònù kankan tẹ́ẹ̀ni pẹ̀lú kankan kò tí ì dé náà ẹ́ ó sì lè tẹ̀lé torípéjọ́ àkìyàmọ̀ fún kẹ́kẹ́ fáwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá irú tí máa ń ṣẹlẹ̀ pé tọ́kọ̀ ojú omi náà bá travel ẹgbẹ́ anything ló lè ṣẹlẹ̀ wọ́n mọ̀ gba nípa sáfẹ́ ìjẹ́ òǹjà kì á mà ṣẹlẹ̀ ẹ máa gbọ́dọ̀ tó aṣọ nu àyà rẹ̀ ọlọ́run bá kàn bá àwọn àpá tó pọ̀ débi pé anybody bá fi claim fún ọmọ ọjọ́ jáde àwọn bá ṣẹlẹ̀ kékeré ni rárá mẹ́bí ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run kúlì iná máa ilmù ha ìdá rọ̀ sọ pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá mi lé wa ẹ̀wù kẹ́lìmọ̀ iná máa iná malédè lágbáwá àdáàtọ̀ hafro ìnáwó ní àdáàtọ̀ hafro ní wípé kí n sọ wípé mo límìtì function any work àbí article sí ẹni tí mo dápẹ̀ sí pé dàtí ìmọ̀ jálùkì àmọ̀ tàbí ìlànà ìwà dárọ̀ bí pé ìmọ̀ rùn sí lọ́dọ̀ ẹni kankan fọlọ́ àfi wọ́n lọ pẹ̀lú ìnàmọ́ kẹfẹ́ ìjẹ́ nǹkan kan àfibá ọlọ́wọ́ kọ́sọ̀ yẹn mẹ́ lẹ́yìn àtọ́wọ́ sọ ọlọ́wọ́ ní láàyè jẹ̀lì ha lè wá sí ha ìlà básìkò rí ó bá wá tó ẹni tí ó mú ṣẹlẹ̀ ẹni kankan ò lè dé kó ṣẹlẹ̀ bífọ́ àsìkò ẹ̀ básìkò rẹ̀ bá sì tó ń kọ́ tásìkò ẹ bá sì tó ń kọ́ ẹnì kankan kò lè dáadúró láti jẹ́ bí àdá àti ìlàhó ẹnìkankan ò lè mú ṣẹlẹ̀ lásìkò tí ó ṣẹlẹ̀ tẹ̀kọ́ ní ó ẹ̀fún tẹ̀ tẹ́jíríà wípé ká mú nǹkan ká ẹ̀fún tẹ̀ káṣùọ̀ ìlàrú àpọ́lọ̀ nìkan ẹnìkankan ò lè mú ṣẹlẹ̀ lásìkò tí ó ṣẹlẹ̀ tí ó ẹ̀fún tẹ̀ tí ó jẹ́ kó mú fóònù àfún nìkan ṣàpẹ́lá ìgbà fún àwọn pé ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wa ọlọ́run tó kó yíwa fẹ́ nìkan mọ̀ fún lọ́wọ́ ní pété bá tẹ́lẹ̀ o àwọn ọlọ́run wa pé then sakula sisa ma wá ti wà á ó wúwo ní sánmà àtìlẹ̀ dàbí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó mú wá ìṣẹ̀lẹ̀ tó kún ni tó lóyún àwọn afá kan tó báyìí àwọn afá kan tó pé ìmọ̀ rẹ̀ ìmọ̀ ẹ̀ ìmọ̀ tó wúwo ni kìí ṣe tẹ́nì kankan lè gbé lẹ́gbà tó wọ́n sílẹ̀ tọ́lọ́ ni látà sí kòm ìlà bàtà tí ó bá dé ògìgì ògìgì ní òdì ọlọ́wọ́ ni yẹ́sà lónáka wọ́n bí wà nábi ka annaka hasiyun anha bí ikú onímọ̀ pẹ̀lú kẹ́lìmà hafiz ó lè mí ní ìtumọ̀ méjì hafiz yìí mí ní wọ́n gbé alẹ́fà ti sùúrù kíyàn béèrè kan kó sáà tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ ẹ fún mi ẹ torí pé ìbéèrè ni ó máa ń jẹ́ mí séyàn máa fi mọ̀ ẹ́ so wọ́n lò pé wọ́n bí wà nábì bí wà nábì fẹ̀ kan ní mẹ́ ìtumọ̀ kan yóò wọ́n wà jẹ́ kí ni yóò wọ́n jẹ́ yẹ́sà lúnáka ka annaka hafiyun sàpẹ́ anáhà ló tẹ̀lé yóò jẹ́ yẹ́sà lúnáka anáhà ka annaka hafiyun wọ́n bí wà nẹ́bí ìpàdé wípé o mọ́ ó tún lè mí ní pé wọ́n bí wà nẹ́bí ka annaka hafiyun bí ipọ́ rẹ̀ ló jẹ́ sí wọn hafiyun wọn là nẹ́bí Ibrahim ló kú bàbá rẹ̀ wà á sákúrú lákàrọ́ bí iná rọ́bì kánà bí àfíyà ẹni tí bá ń sáàánú yàn tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú yàn pẹ̀lú hafi kéjọ kọfí yìí o hafi bilha pé wọ́n fi wà nẹ́bì bí pọ́ rẹ̀ wọn ló jẹ́ tí bóyá táwọn bá ti dọ́gbọ́n fún ọ àwọn olè gba information ẹ̀dá lọ́dọ̀ rẹ̀ àwọn afá kan tó báyìí tó ń pè ọlọ́run ànẹ́bí ó mọ̀ ọlọ́run wá dúró the same aya ọlọ́run wá ní kúl ìnàmá ilmu àìndàrọ̀ the same aya kúl ìnàmá ilmu àìndàrọ̀ bí wà ní kúl ìnàmá ilmu àìndàrọ̀ sọ pé ànímọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà wàlá kí ní afẹ́rẹ́ náà sí láyà àdàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ẹ wá àyà yìí bó ṣe wà yìí tẹ́lá wáyà tó tẹ̀lé ẹ̀wáyà tó tẹ̀lé ọlọ́run wá ní قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لواتي من الخير وما مسني السوء ẹwà yàrá èyí tẹ̀lera pé ẹwà ṣékè sótọ́ fún yín ẹ̀ ń bí mi ń pa jọ́ gbogbo ilé ayé ó parẹ́ kọ́dà láìfù tèmi jẹ́ láìfù tèmi gangan gẹ́ìfù tèmi tó jẹ́ personal grade èèmá oní àyà ẹgbẹ́gbẹ́ pé èmi ò lágbára pé bọ́lọ̀ bá fẹ́ sáǹfààní fún yín pé kí n dáfààní kan ṣe fún yín àbí kí n lé nira kan lọ fún yín tó bá yẹ kó bá mọ tó bá pamọ́ ni ní tèmi gan sẹ́ làtàkùn ọ̀sẹ̀ èmi lórí èmi ò bá lè pọ̀ jù wà má má sàníyàn sú aburú òsì ní kàn torí ìtì mà tó ṣẹlẹ̀ in ana illa nazirun wa bashirun li qawmi yu'minun èmi ò jẹ́ kankan àbí kí n jẹ́ olùkìlọ̀ àtòlùkúrò nínú fáwọn àjọ kan gbọ́lọ́wọ́ ọ̀ náà àwọn àfáàjẹ́ kó yé pé tó fà tó lọ́wọ́ bá fi ń sọ̀rọ̀ báyìí àwọn kèfèrí kì pé ara mẹ́jẹ̀mú tí ẹ̀ fi jáde bí ọlọ́ọ̀ ni kò mú tó pamọ́ gbà gbogbo kan ló gbọ́dọ̀ mọ̀ ọlọ́run wá jẹ́ kó mọ ìyí wọn pé sọ fún ọ pé gbogbo nǹkan kọ́ ló láti mọ̀ láti jáde bí ọlọ́ọ̀ gẹ́ìbù táàbà sọ fún ẹ̀ gẹ́ìbù tí ó sọ̀pọ̀ tí ń táwọn èèyàn ó fi gbà fánà bí ọlọ́run ní ọ̀nà kìí ṣe gẹ́ìbù wípé ìwà àtìmí àìwà nẹ́bí àtìmí ọlọ́run àjọ nílé ayé àtọ̀run ni tẹgbọ́ pé kìí ṣe gẹ́ìbù pé àtàwọn ànẹ́bí ọlọ́run àtọlọ́run dédé kan náà ni mọ́ wọn gbogbo tọ́lọ́wọ́ bá mọ́ ló ti fi hàn wọ́n sí lè kò sí fánẹ́bí fún mọ̀láíkà mọ́ta ibi a ah, nígbàtọ́lọ̀ ti wá chúsà ànábì báyìí o gbogbo tọ́lọ̀ wá ti wá mọ̀ báyìí ló ti wá fi mọ́ ànábì láìláì kò sí fún ànábì ọlọ́ọ̀ká kò sí fún mọ́lá wípé kìí ṣe mẹ́jẹ̀mú ni pé máa jẹ́ ànábì ọlọ́run ó gbọ́dọ̀ mọ́ ìpàmọ́ àmọ́ méjì kan bẹ tí ó èyí ó sì rí ní kọ́ńtẹ́sì tọ́lọ̀ ti sọ sọ́rọ́ ọlọ́run ní alimul ghaib fala yuzhiru ala ghaibihi ahada illa man irtada min rasulih fa innahu yasluku min bayni yadayhi wa min khalfihi rasada liya'lama an qad ablagu risalati rabbihim wa ahata bima ladayhim wa ahata kulla shay' ah, adada bi wípé ọlọ́run ọba lọ́ba ẹ̀mọ̀ wọ́n ti bá ti wu àyà yìí ní tó bẹ̀rẹ̀ rẹ̀ náà jọ́ kìámù ọ̀rọ̀ jọ́ kìámù àtọ̀rọ̀ ìyá tó jẹ wọn ó ní pé in àdìrí akọ̀rí bó mọ̀ tó àdùn àmúyẹ́jà láwùrọ̀ bí àmàdà ìnibẹ̀ mọ́ ìnáfíà ìnáfíà ìyú in tó wà nípa tó yusuf àìrú mọ́ tó wà nípa tó yusuf jàre máa ha dá bá ṣàrà Eh, kul in àdìrí ẹ̀yìnmọ́ àdìrí akọ̀rí ìbò mi ò àdéhùn tọ́lọ́run ya fún ìyẹ́ òtẹ̀lẹ̀ sí yín ní ìmọ̀ bóyá ẹ̀ ń àwọn méjì aláwòrán bí àmàdà in tó fi pamọ́ yẹn kò ní fi hẹ́ nìkankan àti ìlà mọ̀nítàbọ̀ mìíràn súnlé àfẹ́ tó bá yọ́nú sí lójíṣẹ́ kí ní ọwà ṣe ẹmọ́bọ́wò fa iná òyìyá fúlùkù mẹ́bẹ́ ní ìyàdé ìmọ̀ àfẹ́lùfẹ́ ìrọ́pàá kí ní túnmẹ̀ ìtò pé òjíṣẹ́ tó ń gbéṣẹ́ fún yìí ọlọ́mọ fi géèmù sọ̀pọ̀ọ̀tì wọn ẹ́ yóò kọ́ wọn ní nǹkan táwọn èèyàn fi lè wọ́n kó dòdò ni wọ́n ń sọ tó bá ti wá gbé rúdúrì sáálà yẹn fún mẹ́sẹ̀jì yẹn kọ́ ọlọ́ọ̀bọ̀ wá fi sọ́sọ́ níwájú lẹ́yìn tí nǹkan kò ní í ṣe tí ó fi mẹ́sẹ̀jì ọlọ́run bá dìbò ọlọ́run wa lóhun ṣe bẹ́ẹ̀ lè yá alámọ̀ kó fi lè hàn án abúláwú ìsàlá sọ̀rọ̀ fi pé mẹ́sẹ̀jì ọlọ́run bá tọ́lọ̀ nǹkan wọn rí tọ́ wọn ti sẹ́mi

gẹ́gù yẹn gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú tí ó fi gbé rìsálà rẹ̀ já òun lẹ́sìn rí pé nígbà tánábì yìí tánà òde ń kọ́ òun náà sọ wípé ọlọ́run ọba bí fún a ìjẹ àti tẹ́ ìfipamọ́ so kìí ṣe ẹ̀lápẹ̀lábí wà ní ẹbí kò bí i ọ̀pọ̀ ayébí mìíràn èyí táwọn fáwọn ìjọ́tò ọmọ so ọlọ́run bá sọ aláwọ̀kọ́nù yóò fi gẹ́gù hàn àwọn ànábì rẹ̀ nítorí pé káwọn èèyàn tàbí ìbìlísù olóòtú tí tọ́lọ́pàá ti ń sọ ọlọ́run ní ìwà ànábì wà máa kún tàbí jáde bí lọ́kọ̀tì bí ìwọ ò sí níbi western part ibi tá a ti ránṣẹ́ sí mọ́tà tá a ti kọ́kọ́ mọ́ gbélé ránṣẹ́ sí ọ̀nì sódà táwọn ọmọ òkúta tó lè sọ àmì tọ́lọ̀ máa fáwọn ànẹ́bí ọlọ́run bá náà bẹ́yìn wọn ò ní ṣe nǹkan méjì wọn ò ní kílèmù géèbù yẹn síra hmm? ó gbọ́dọ̀ sọ ní pípọ̀ ọlọ́run ọba ló fi tó ní kí n sọ ń lọ ohun tó fi hàn mínú bíkọ́ sẹ́mọ̀ pẹ́ tó bá ní géèbù ara tí mo yẹ kó níyì ní kò tó ọ̀lú ṣe àbẹ́ẹ̀ ni mọ̀nà bẹ́yẹn bá ní any privilege information ìdíjẹ́ kó máa ní ìdíkò sọ pé wọ́n ló lágbára kò ni jẹ́ kẹta wáyé bàbá ló wá sọ fún mi lánàá wò ní ìmọ̀nù bàbá ló ní yes ibi tí yóò tún fáwọn ànábì ọlọ́run ọba olódodo ni wọ́n lọ́lọ́run ọba fi ń sọ fún àwọn kèfèrí pé ah, àwọn bí èèyàn mẹ́rin ọdún bẹ́ẹ̀ lọ ní máa ń kílèmù gẹ́ìbò ẹ̀ fún wọ́n ti mọ̀ fáwọn ànábì ọlọ́run yìí wòye ṣèkẹ́ kanu kahil

òun lè gbọ́gbọ́ kan náà àwọn olórí sọ pé wọ́n ń pe wèrè ní wèrè ní ó ń fi àpò ìwúrẹ́ jìyàn pé wèrè ẹ̀wọ̀n ẹ̀sìn wèrè ni ó ní ẹ̀bá ń gbáwọ̀ ìwúrẹ́ <laughs> ó jìyàn ẹ̀sìn ní wèrè fún ni ó tọ́ mọ́ ìta àgùntàn ló fi jàmọ́lá ẹ̀sìn ní wèrè wèrè ní kí wọ́n sún mọ́bìnrin lóru gbà kẹ́lẹ́ ìdíwèrè werele lè mọ́ tó dáa pé ó yẹ kẹ́yìn náà pàpé Muhammad yóò lè jẹ ó ní àwọn obìmọ̀ oúnjẹ já oúnjẹ náà gbogbo ẹ̀ wọ́n lọ sọ ìgbésí ayé wèrè tó bá ẹwí mi ọlọ́ọ̀fi yọ kú tán ìkéjì bí tẹ́bá ní ẹni sáhẹ́rù ni àbí ẹni ni ẹni tọ́ òun wá ní nàbí yìí lòun ṣe bá ti pa mẹ́rin nípa nǹkan ẹyọ kan wọ́n jọ nípa pọ̀ ni pé gbogbo wọn jọ máa ń claim pé àwọn gba inspiration ẹ máa wo lẹ́mọ̀ fún àwọn olórin náà ẹgbọ́ kàpàdà sọ lẹ́jọ́ mẹ́ta yìí pé à ṣètọ́ ló wà ní orin ó tọ́ṣì ní ó gẹ́jẹ̀ bòun jẹ́sẹ̀ mọ́ ní bẹ́ẹ̀ wọ́n máa ń bẹ́ẹ̀ ní àwọn fi sọ ìsọkúsọ ẹgbọ́ ee fọ́nà ìgbẹ́ ìgbẹ́ bẹ́ẹ̀ gan wọ́n sọ pé yóò rùn kàn wíwò náà ni ó ma tọ̀tẹ́ tó bá tẹ̀ tó wá fi á fi wèrè kún sábà pé complicated ìtùnú lẹ́bi rọ́kà sí ń bẹ́ báyìí àwọn fi wèrè kún ni ẹgbọ́ ee complicated ìtù lòún ṣe wọn bẹ́ẹ̀ ọba ṣe wèrè kún ni gan wèrè máa ń sọ orí máa ṣáírò kílèmù kóhùn gba mẹ́sẹ̀jì sáhírù náà kílèmù kóhùn náà gba mẹ́sẹ̀jì káhírù náà kílèmù kóhùn náà gba mẹ́sẹ̀jì nàbíyù náà kílèmù kóhùn náà gba mẹ́sẹ̀jì tọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́ bá ti yọ nàbíyù kalẹ̀ báyìí abẹ́rẹ́ ni mẹ́tẹ̀ẹ̀ta yòókù internet common ni wọ́n máa ń ṣe torí owó ni yes ṣááìr tó bá fẹ́ yìn ọ ọ̀fẹ́ gbowó ni kò sọ̀rọ̀ ṣááìr ọlọ́fẹ́ sáhìr tó náà jẹ́ bàtí ṣá ọ̀fẹ́ gbowó ni káhìn ọ̀nà ọ̀fẹ́ gbowó wọn làwọn ọlọ́fẹ́ kúlí máa altukun alẹ́ ìbí ajì tí mo sì jẹ́ yẹ kí n owó wítẹ́sì mọ̀ pé sáyìn ma bèèrè owó àwọn sáárá tó fẹ̀rẹ̀ àwọn kínáwí wọ́n ni a inna lana la'ajran in kunna nahnu al-ghalibin sẹ́fún wa lówó fẹ́gbà alábá ní wín wọ́la na àmù ẹgbòwó wa antum la wí pé èwo ni muhammadu jọ nù ìyẹn sọ pé kí ló máa sáré fún àlébẹ̀ ajílẹ̀ bóòlù ẹ̀sìn jẹ́ kẹfà mẹ́rin dẹ́nì kejì wọ́n ní pé sórí gbogbo àwọn eléyìí pátápátá àwọn tán bá ti ní privilege information àwọn náà máa fi ń tì síra wọn wọ́n èé fi ń tì sẹ́ńtì fún wọn bẹ́ẹ̀ ìdí èyàn ó bá fi ní yìí kọ́dà bá ní mọ̀ kan ẹ̀gbọ́n tó bá ní màkà tí màá rẹ̀ bá lọ pé nìsín ó ní ó ní màkà pín màá rẹ̀ sí hundred but nínú mọ̀ hundred nǹkan mẹ́ta náà ló fi jẹ lómi lọ ẹ̀rù yìí mọ̀ gbé pamọ́ bẹ́ẹ̀ tó mọ̀ gbé pamọ́ gọ́t níbi ní ìnù ọ̀rẹ́ eléyìí ní ti báyìí ká tó wá na ó sì pàdé bí sálà lọ sálà kò sí nǹkan kan tán sọ fún un tó ń gbé pamọ́ ó tún wá ní òun gbọ́dọ̀ gbé pamọ́ gan ní tó ń kà fún yín fọlọ́wọ́n bá sọ wípé wàlá ó takọ́ wàlà àlẹ́ iná bá bọ̀

ìgbà tọ́lọ̀ bá sọ yẹn tọ́lọ̀ bá ní kó sọ náà ló gbọ́dọ̀ sọ ó gbọ́dọ̀ so kí lọ́lọ́run bá ń fi ń sàlàyé ń bẹ̀ ò ní wípé kìí ṣe mọ́jẹ̀mú ìjánà bí ọlọ́run ní kíńlá ọlọ́run bá mọ no ọlọ́run bá ní ó fi mọ́ ìtàn tó bá fẹ́ kó mọ́ tí ó sì jẹ káwọn èèyàn fi gbà pé òdodo ní àtọ̀dọ̀ ó fi mọ́ bẹ́ẹ̀ tọ̀ ìjọba ti wá mọ̀ bẹ́ẹ̀ kéèyàn wá ní ànábì ọlọ́run ànábì sallallahu alaihi wasallam ọ̀gá àwọn ànábì ọlọ́run sallallahu alaihi wasallam kéèyàn wá lánàbì kò sí tí ó mọ̀ àwọn àni ìkílẹ̀ sílẹ̀ fọlọ́ ìgbọ́sẹ̀ pàtàkùn bí òun kẹ̀kẹ́ mọ̀ pé olóòfẹ́ yí ànábì náà ìyọ́n ah, ní kò sí tí ó mọ̀ ẹ́ oní ọmọ tẹ́mọ̀ fi rin ẹ̀rin pé ní àwọn fírọ́p àwọn sẹ́ẹ̀tì inú ìsìlámù tán gbọ́ jù wọn làwọn ọ̀rọ̀ wá fẹ́ táwọn yẹn pé ń ṣíyá ọmọ tí wọ́n ń ṣíyá ọ̀rọ̀ wá fẹ́ bù ni wọ́n wọ́n gbọ́ púpọ̀ wọ́n ní yàtọ̀ fún pánẹ́lì sọ̀tọ́lá ọmọ tó pamọ́ gbogbo àwọn àdínmọ́ àwọn náà àwọn náà àwọn náà ń gba wáyé wọn sì lè ṣe mistake àní à òkè o wọn lè ṣe mistake wọ́n sì máa tó pamọ́ tọ̀tọ́ bá máa tó pamọ́ wọn sì lè ṣe mistake tí wọ́n bá fún láwọn instances pébò lélẹ̀ yóò tún wá yóò yìí a ní nínú àwọn àìmọ̀ ní ìtẹ̀ẹ̀dàpọ̀ ìwádàpọ̀ alì pẹ̀lú ọlọ́wọ́ àwọn ẹ̀dàpọ̀ Hassan ẹ̀dàpọ̀ Hussein rọ̀jọ́ ọlọ́wọ́ àwọn jẹ́míà ẹni àní Hassan ní òun ló gbé ìjọba fún Muawiya so ẹ̀sìn ní kéfèé ní Muawiya lọ́dọ̀ rẹ̀ àbíbò ó sì gbé ìjọba ṣé n tó ṣe yẹn tó kọ̀rẹ́ kàkóró tó bá ló bá rọ́ǹgì ìmáàmù ti ṣe mistake tó bá ló bá ráìtì ẹ́n then bóò ni ìmáàmù ó ṣe gbé ìjọba gbogbo mùsùlùmí fún kébìrì èdè ìrìnjà àwọn ẹgbẹ́ kò ní ìdíkásẹ̀ kan máa bàwọn kan fún wọn. bọ̀dí ẹ̀bá pé tó bá kàdé tó ní kárí o àwọn àfẹ́ ká àwọn rọ́fìdù wọ́n sọ̀rọ̀ tí ò nídìí ẹ̀rí púpọ̀ nílẹ̀ ẹ̀bù ọ̀pọ̀lọ ò ní títíra láti dìbìtẹ̀ wọ́n tó sọ fún pé a ah, ńgbà tó wọ́ fẹ́ bá mọ́ anábì tó sọ pé ń gba wá yìí ó mọ ogun tí ó ṣẹlẹ̀ tí ó ṣẹ̀rí tó pamọ́ anábì ń fọmọ rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún Usman ó sì mọ̀ pé kéfèrí ní oúnjẹ ṣé wọn ti fi hàn ní síbó tí gbogbo nǹkan ló sàtìrí ìfọ́kọ̀ tó ṣẹlẹ̀ ó yẹ kó ti lè rí pé kéfèrí ní làwọn náà jẹ

ali ara rẹ̀ wá fi ọmọ rẹ̀ obìnrin mọ́kòsó ó fi fún Umar anábì ti kú o nígbà tó fi fún ṣe bẹ́ẹ̀ sọ pé nígbà tí wọ́n sọ pé ali ní kàlífà ti gbà náà di kèfèrí àbí o ní ah, ànábì ló kan sọ pé ali báyìí kàlífà yọrọ náà nínú náà tó má gbẹ kalẹ̀ kò sí ni ṣebí ń gbà òun náà ti fi ni tó ó lẹ́rù ń bà ní ìmí gẹ́tẹ́mì gẹ̀ẹ́jẹ́ alì báyìí ìsọ ìjọba lè yóò wá sọ́bẹ̀ rúrù èmi yí gẹ́tẹ́mì gẹ̀ẹ́ alì tẹ́mì bò lè lákì kankan ẹ̀yàpá mi ni ọmọ túnmẹ̀ ni ayàpá mi ni èmi ò tó fọ́mọ̀ mi tẹ́pẹ́ ayàkùrá tó clear ni ẹ́ àbí wàlá kí lọ́lọ́sọ̀ ọlọ́ni wàlá tánkì wúlé mọ́ṣíríkì àbí mínà àbí kọ́lọ́lọ́rin dẹ́ wàlá tún kí wúlé mọ́ṣíríkì làtúnkìhù ẹ má bà àwọn ọmọ yín fáwọn olùsẹ́bọ̀ mọ́bí ẹni jẹ́gẹ́ bèrí so irú bẹ̀rù wo èmi kò lè bẹ̀rù rẹ̀ mo lè wáyé èmi tí èjì alì bàbá tèmi ní alì ọgọ́ <laughs> alì bàbá tèmi náà kọ́ alì ìtàkọ́kọ́ náà ni wọ́n fi bàbá tèmi fi jẹ́ alì ọlọ́run eku mú eruku tó wọnú imú ẹṣin ẹgbọ́bẹ̀rẹ̀ sọ e, eruku tó wọnú imú ẹṣin tí a lè ọ̀dí Allah anúhù fi jago pẹ̀lú ànìyàn mọ́ bá fi tó bá wọn alhamdulillah àwọn aljanna ẹ̀kùn alìbọ̀nà àbítọ́lìbọ̀nà kálálùsù náà ń bínú àwọn ara lé dákùn sí wọ́n fẹ́ràn ara lé ìwọ yìí gbogbo ìdọ̀tí ló ti fi kàn wọ́n tán ìdọ̀tí torí èdè tí mo bọ̀ yìí èdè tí mama amadu tó fọ̀ pẹ́ni tán bínú wọ́n bí pé àyẹn ni wọ́n máa wọ́n Aziz àti Muawiya ta ló jira wọn lọ àkọ́kọ́ Aziz tàbí lòun ọ̀tí lò tó ṣe dáadáa mama bíi Umaru pẹ̀lú Muawiya ṣé sọ́lá fàlfà nàbí sọ́lá rẹ̀ muawiya kírun lẹ́yìn ànábì náà wọ́n ní hìn ànábì tẹ́ sọ pé sami allahu liman hamida muawiya sọ pé rabbana wa lakal hamd lẹ́yìn rẹ̀ ó má ṣe nǹkan kan mi pé fún mọ́tún àbúrà sí tòjú rẹ̀ ibi kọ́ táìmù rẹ̀ ti kọjá ìgbàgbé nǹkan mi ó mọ̀ kírun lẹ́yìn ànábì wọ́n tọ̀ so fún wa bàbá tiẹ̀ àwọn àwọn bàbá tó dọ̀tí ìmọ̀ máa wà bóyá kóun fẹ̀ kan mọ kó fi mọ gáàpù fi tábì ní wọ́n bí kìí sọ́kọ́ àwọn tiwa tá àdọ́kọ́ nídìí lábàgbọ́ ògbé mọ́ ìlàwọ̀ fúláwà sẹ́bọ́sọ́ ọ̀hìn lábàní àwọn sọ̀hábà aláwọn tàbí àwà ní tàbí tàbí àwà ní tàbí tàbí àwà ní tòbá àtìbáyì tàbí tàbí ọkẹ́ ẹgbẹ̀rẹ̀ lábàá òṣèṣe tòbá ẹgbẹ̀rẹ̀ ọwá délẹ́kùn kò wá sí mọ́ lábàá tán ló tó kàn bàbá dì ẹsẹ̀ fẹ́ para yín lórí èyí nìsín bàbá ẹni tẹ́ẹ̀fẹ́ para yín lórí èyí nìsín kò só kò qualify kátó sẹ́yìn àtàwọn bàbá dín lábáwò sí fún ẹ́ pẹ́sọ̀ ẹ̀sá àdàwọn náà mọ́ dàwọn náà mọ́ làwọn wọ̀nyí so ní mọ́mọ́ bá lọ pé ah, mọ́wí àkíyàn lẹ́yà nẹ́bí ànẹ́bí dẹ̀ sọ pé ọlọ́ọ̀gbọ́sọ̀ náà sọ báyìí ọ̀rọ̀ tẹ́lá ọ̀dọ̀ sẹ́lẹ̀ ọlọ́run àmìdá onífòkòrò náà wọ̀lọ́sàn mọ́mọ́ àwọn àdùbà náà yá ń pọ́ bẹ́yà kò fi lè mọ́ bó ṣe jìnà síra tàbí ni rọ́bùlà bàálù tàbí pé sórí lagubaru eh lagubaru anfi farasi àwẹ̀ eruku tó wọnú imú ẹ̀sìn ẹgbọ́ àti ìsọ ẹ̀sìn mọ̀háwíà ẹwọ́ tí kọ́lá tọ́lá fẹ́ ṣe gan ẹ̀sìn mọ̀háwíà gan àti ìsọ ẹ̀sìn eruku tó to wọnú mú kí ni tó wọnú eruku tó wọ inú imú ẹ̀sìn tí Muawiya fi jagun pẹ̀lú ànábì ojú wọn bla bla ní sọ sẹ́mu tó bàtí rẹ̀ ìtumọ̀ pé yàní jáhádà Muawiya tó máa rọ̀tún Muawiya jagun pẹ̀lú ànábì torí ọlá tí ń bẹ pé kéèyàn jagun pẹ̀lú ànábì kò sí nǹkan tó wọ̀n torí tó bá jagun ìwọ jagun pẹ̀lú ẹlòmíì sọmọbi tí ó ti wá yàtọ̀ oníkẹ́ tó bá jagun pẹ̀lú ànẹ́bì láàtọ̀ pé ńgbà tí ẹ̀sìn fẹ̀kan ní ìdìrànlọ́wọ́ òun wá ńgbà tẹ́sìn ti dẹja tó dẹran tán ìwọ́dé ebi tẹ́fẹ́sìn gborin àbí gbogbo àwọn ọmọ orin táwọn lọ aláàwòlé ó dàdún lẹ́sùn àwọn àsìkò ni wọ́n dé dákùn wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìwọ̀ sàbí ìwọ̀ wọ́n sáàmọ́ kò bá wà dé wọ́n tó fi kó wà ní tọ́lọ̀ bá fẹ́ pa <laughs> so torí pé ọlọ́run ọba ló fẹ́ kan sọ ọlọ́ni láyẹ́sà wí ní nkùn mọ̀ ní àǹfà kọ̀mí kọ́bìlì pàtẹ́ kọ́ọ̀tàlì ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'di kìí ṣe dédé lẹ́yìn pín ṣe dédé náà àwọn méjì tàbí ẹ̀sọ̀ ìkátó wá sàwátọ̀ tẹ̀ táwò bí lọ́wọ́ sẹ́lẹ̀ kanú méjì ẹgbọ́ wàláì fún pé ọlọ́ ní kìí ṣe dédé àwọn méjì tó ń fẹ́ sọ yìí ẹni tó ṣe pé ńgbà tó ń jagun pẹ̀lú ànábì tó sì náwó pẹ̀lú ànábì before fatu maka alẹ́pẹ̀ fatu maka alẹ́pẹ̀ ní fẹ́mi pé àwọn tán jagun báyìí bó sì gbà yẹn gangan ni ogun níjì òun lówó níjì hmm? àwọn tán jagun before fatu maka ni àbí tí wọ́n náwó ùlá ìka àbọ̀mù dárọ́jà tán mẹ́nà lẹ́dínà àǹfàkù mi bá dùn ọ̀kọ́ta ipò àwọn eléyẹn ga ju àwọn tẹ pé ẹ̀yìn làwọn tó náwó làwọn tó jagun ìyẹn náà láti gbà pẹ́tọ̀ alì ọ̀dẹ́ ọba ànú ojú mọ̀ àwíyà so bábà tó bá ti júyàn lọ ìtọ́lọ́wọ̀n ọba akúnlẹ̀gbẹ̀ wọn ṣe láàbí ọkọ̀ jùlọ kìí gbé wọ́n kàdá ọ lásán àwọn ẹ̀kọ́rọ̀ ilé ayé làbá ń sọ gan ni tí ìbá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run àkèbèrè gan ju gbogbo àbá rẹ̀ lọ of course tí ìbá ti báyà máa sọ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yìn kí ni bàbá ti jẹ́ kò jẹ́ gọ́fúnà kò jẹ́ káńsílẹ̀ kò jẹ́ kankan kìí sàbá ògbìlẹ̀ ìdí ọ̀nà kan gan pé pàràgàn àbá tó ń sọ ǹgan òfin lè ìjọba pé ilé ìbàdí sọ̀rọ̀ wúsọ wọ́n ní bàbá tó sọ kó lọ́la ọ̀gá ẹsẹ́ ẹ̀wọ́n lò lè lé kílèmù sí èmi ò ní tọ́jú wà lọ wọ́n lò lè lé kílèmù sí èmi ò mọ́ fi dí bàbá tó ẹkú dá gbogbo rẹ̀ gan bàbá ẹ̀yàn mọ́gàjì gan kò kọlí báyìí sọ̀lọ́ ni àwọn tán náwó bìfọ́ dẹ̀ bíkọ́ fatu maka tansi tí a gbọ́ sójú ọ̀nà tọ́lọ́ wọn bá wọn yìí ṣe dídí pẹ̀lú àtàn náwó lẹ́yìn ìgbà yẹn tán lè jà lẹ́yìn ìgbà ẹ́ àwọn yẹn jù yín lọ ọlọ́wọ́n ni àmọ́ wà kú lánìí wà àdàlọ́ ọ̀lọ́ tèmi ò mọ bó làwọn àyà ìṣe rí lára àwọn èèyàn ìyẹn tó náà kò ní ìdí tàbíù ńláńlá kú lánìí àtàwọn tán jagun ìfọwọ́ fatu maka tán náwó àtàwọn tán jà ẹnì kọ̀ọ̀kan nù wọn lọ́lọ́wọ́ bá sáàdì ọkàn ṣọ́sínà dáadáa tó pé ṣọ́sínà nù Kùránì tì ní kọ́ àlìjẹ́mẹ̀ lílẹ̀ dínà áṣà nílẹ̀ ṣọ́sínà ọ̀zìyà bọ́lọ̀ sí lónìí bó ti lọ́bẹ̀ bẹ́ẹ̀ sí

àtàwọn tí wọ́n náà lẹ́yìn fatu maka sáti jà wà fúlán wọ́n àdàlá ọ̀lọ́sọ̀nà ọlọ́run ọba ti sàdéhùn ọ̀sọ̀nà fún ọ wá ní ẹ̀mú ayé lílọ ọlọ́run á sọ ní suratul anbiya bẹ́yà suratul mu'minun pé innal ladina sabaqat lahum minnal husna ulaika anha mubadu àwọn àwọn èèyàn á mú wọn àtìrí so tẹwàá rí bóyá ń gbà tí ò yí àwọn eléyìí sàpọ̀ ọ̀kọ̀rọ̀ àlọ́ sílé àrí àwa ní ìkílò láwọn sàábí ànẹ́jú ní lẹ́yìn bàtàrà ibi ikú tán wọn wá sí báyìí a ní sí lẹ́yìn bàtàrà ibi ikú tán sí kùrá ń sọ̀kalẹ̀ ibi tí wọ́n ti gọ̀nù sọ gbogbo tó kúlẹ̀ ọbí sórí ìrùn tàbádé kọ́tù wọ́n ní ìtọ́lọ́wọ́ bá sọ ń pa lágbájá ní in tí wọ́ sọ ń pa rẹ̀ ní adájọ́ náà wọ́ kọ́ sá nígbà tọ́lọ́ ti yẹjú ẹ̀sẹ̀ tó sọ mí èyí pé ṣé tí wọ́n ń wí yẹn sọ́lọ́run ọba ló sọ olómọ̀ in kí ló wá fẹ́ kàbò lálìjẹ́nà jù àbọ́mọ̀ tó bá bóyàn lálìjẹ́nà in tẹ́ yóò parí sí ní gbéjẹ́ ni in tẹ́ yóò fi parí ní kìí ṣe ibi tẹ́yàn wà yes ibi tẹ́yàn parí sí ni jọ́jẹ́ tó ṣe pé abúláàbí ò tí kú tọ́lọ̀ ìwé tàbátì àtà abúláàbí ẹ́ sẹ́fúlá tó o bọ́ọ̀lù ẹni ń pèrè rárá fún kò lé rárá ó dẹ̀ tí wọ́n náà sọ pé nígbà tó lọ́wọ́ ọ̀sán tàbátì àdá ibi tó bàjẹ́ nígbà ohun ibi so kẹ́ẹ̀dẹ̀ wá wò bóyá kí n fi méjì iná kù ṣe rí gbogbo àwọn issues tó ṣẹlẹ̀ yẹn láàrin àwọn sọ̀hábù kìí ṣe ìyọ̀lẹ́ àbípa fẹ́ ní compromise láàfin sọ pé mọ́ dá sí o kọ́nà pé àwọn kan mẹ́ta ń bọ̀ yẹ́ bá wípé àwọn ah, ọ̀fẹ́ ká tún mú àwọn àfáà ká àwọn ọmọ ṣùgbọ́n tó mọ́ bí sáà ní gbé kalẹ̀ wọ́n ní èyí kátẹ̀ sọ pé kátẹ̀ bá sọ yìí pa wọ́n bá tú àbí sáàsì sí èyí wọ́n ní kí èdè ṣe tọ́ ọyá ìwọ́ wá wòó ó yí ó ń kálùkú pé lógun Uhud sọ́lùbùn Walid òun ló kó pàrùn bá àwọn mùsùlùmí àbẹ́ẹ̀kọ́ bàtà àmìrì káwọn tó wà lórí òkè mọ́kò lórí òkè abúlábùnù jù bẹ́ẹ̀ lọ́tàwọn èèyàn rẹ̀ nígbàtà kò lórí òkè sọ́lùbùn Walid ló bọ́sẹ̀ ló rùn wọn inú àwọn èèyàn 70 tán pa lógun Uhud ọlọ́run lóye tí sọ́lùbùn Walid pa nù wọn ọdún ẹlẹ́ẹ̀kejì ni wọ́n jagun àbọ̀dún ẹlẹ́ẹ̀kẹta ọdún ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n jagun ìgbà tí ó fi di bìfọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ọ̀dẹ́ àràbà ó ti gba islam ṣé nígbà tó gba islam gbogbo àwọn tó pààyàn kí ló parẹ́ ṣé bí tó ṣe kọjá náà ìkí ló ní tí wọ́n sọ wípé gbogbo táwọn ilé ìbáṣe téèyàn ti kọjá ò lè pa àbí téèyàn ti lẹ́yìn wọn sáà ṣe ṣírúkú àbí bíbá sí ìṣèlú gbogbo tó fẹ́ náà sọ báyìí ní ìṣòwò àwọn àtọ̀ kò lé so tó bá ti kó kalẹ̀ kó ti kó kalẹ̀ hmm? irú rẹ̀ ti wá ṣẹlẹ̀ kó fi lè mọ basis táwọn afá súnà ṣe ń sọ tán fún intẹ́tìgbọ̀rọ̀ sì gbọ́dọ̀ sọnù yes intẹ́tìgbọ̀rọ̀ gbọ́dọ̀ sọnù because so respect wọ àwọn sàbí àtẹ́bí tóbi lọ́kàn ti wa alifun àbíkọ́ lè tóbi lọ́kàn ti wa wọ́n ló sì tiri bá àtẹ́ sọ bàbá àtẹ́bí ní jẹ́ àlè àwọn òpé àlè alìbùn àti tọ́lìbù náà ọkọ̀ ọkọ̀ rẹ̀ náà tó wá ní àwọn ọ̀rìn yá alì náà kọ ọmọ ọkùnrin tèmi náà jẹ́ alì ìwọ sọ ọjọ́ tí wọ́n sọ màáwíà ẹ̀sọ́ tí wọ́n lọ́wọ́ fún àwọn ará lẹ́wọ̀n ẹbí jà àbí wèrè ní ọ̀nì àwèrè gbáà ní ọ̀nà ọ̀hán ọ̀wọ̀ báwọn ará lẹ́wọ̀n ẹbí jà tọ̀ṣẹ́ rí gbogbo àwọn iṣu tó ṣẹlẹ̀ yìí láwọn ibi tó ti wà ó àfẹ́kì àwọn kan náà náà tàbí tó ń kálukú ló fi ìgbà àbọ̀ lábájọ́ òsì dáadáa tó rọmi lábájọ́ òsì dáadáa tó lábájọ́ òsì dáadáa tó. ó mọ̀ lọ́la Abdulaziz tó padà jẹ́ àgbà àfà tó jẹ́ khalifa àgbà àgbà gidi òun náà bí ìfipá ló mọ̀ yẹ̀ òun náà fẹ́ máa nírú kankan díẹ̀ díẹ̀ díẹ̀ dáa ní. nígbà fún nàndàbà ìwọ́sẹ̀ rí bí àkọ́nkálukú bá ti dàgbà ní ma ń ṣèkù àdíṣe ma ń ṣẹlẹ̀ níbi iṣu tó bá ti kan òṣèlú politics àbí international relations ma ń ṣẹlẹ̀ lẹ́ nísìnyí báyìí tí kì í bá ti bá wà kábà ẹ̀sẹ̀ dàgbà tẹ́lẹ̀ bóyá ẹ báwọn kan bẹ náà bàbá wa tó ẹ báwọn alẹ́ yorùbá gbé yìí tìkú òyìnbí kankan tó dáa pa yìí lọ́dára pé ìtẹ́gbẹ̀ sáwọn ọlọ́kànnù kò sí ìlú olómi pé kí ni àwọn mọ́dà àwọn nọ́ọ̀tà ló jẹ́ àwọn kan náà táwọn náà dàgbà rú rẹ̀ náà ní nọ́ọ̀tì pé òun náà ní rí kankan tó dá nípa ẹni tí ìtàwùjá kódà débi pé ìjọba gbé lónìí pé tí mùsùlùmí máa ń bẹ nínú Yorùbá ni ẹ̀fọ́ pé yóò sọ pé èyí tó ti wá mẹ́sì ní gbọ́tẹ́rẹ̀ ní o kò dílẹ̀ Yorùbá ní o kódà àwọn kan bá débi tẹ́ bá dílẹ̀ ọkọ̀ nígbà táwọn lè ni mo rí rùn ìtẹ́ ìtẹ́ ìsọ̀pọ̀ náà bí mo ti wá ẹ̀lẹ́ ok ok daga Sudan kẹ́kẹ́ láìláì gbọ́rọ̀ orí òwúrí ẹ̀kọ́ ìgbà gbogbo ìgbò yóò gbọ́sọ̀ àdáwọ̀ báyìí bó tẹ̀ gbé èsì Yorùbá náà nílẹ̀ ṣùgbọ́n Yorùbá tó dáa jùlọ so mi tó máa tó máa tó máa ní pé ìrìnkẹ̀yìn àfẹ́ni ah, ọ̀rọ̀ tẹ̀lẹ̀ eh, ṣéèkì wà yìí lọ àbúrò àwọn sùlẹ̀mà àbúrò àjọ sábà mo ní ìbàdàn làwọn ti wá àwọn náà ti dàjù mí lọ ó ní kábọ̀ lè wákà dáadáa pé tó bá fi kàdé bàbẹ̀ lẹ́ẹ̀kì ìyá ọ̀sá ní òde kẹ́rìkẹ́rì tó kẹ́rì ìmọ̀ ìyàwó sáwọn èèyàn bá gbọ́ láwùjọ tẹ́ bá fi mít máwùn yẹn ma ti ń pẹ́ pẹ̀lú prejudice ṣẹ́rí gbogbo kí ni gbogbo sọ́sọ́ bá sọ́dá ní sọ́sọ́ àti sálàyé ní ní kalawẹ́lẹ́ yìí pé ó ní tọ́bá fi lè wà kékàlọ̀ lè tààkà yà ó ṣe ìgbóni pupa yìí sára àwọn fúlàní kan sá lọ kéèkà sí pẹ̀lú wọn tán ó kàrò tó bọ́yọ́ ọmọ ọ̀bàdàn lòun ní ọ̀ká ń bẹ nǹkan tó gbé sí lọ́kàn ẹ́ bọ̀sẹ̀ àwọn bíyẹn náà ṣe wà ń kọ̀ kàìtà ìṣẹ̀tọ́ wá méjì ẹ wà á rí i pé pòtòtò lóye dé nì tó jẹ́ sáwọ́dára àbí ẹnìkan kan ò lè dáàbò yorùbá pòtòtò lóye dé àbí abẹ́òkúta ni wọ́n ọmọ wọn ọkùnrin ló máa fẹ́ náà dáná lóbi ẹni gbọ́dábẹ́ àbí so ṣé wà àwọn eléyìí ó lè mú tẹ́ńkì báyìí àwọn ilé yóò kàn mọ̀ nǹkan kan wèrè òbí tó máa sàti ń sọ tàn á ní ṣé tàn ìwọ ló ń pariwo pé èyí kùránì bá ti sọ ẹni kùránì ti wá sàrùn tàbí àlẹ́ ní kílódé pé tàló padà ń tẹ̀lé dédé rìn ibi tá a ti bẹ̀rẹ̀ nú o afọ́ láti ìdí tó wá sọ yìí oníhàn ó ta kùránì kùránì nígbà tó kàwọn tàbí àlẹ́ bí o sáko ìtàn ló fẹ́ mú a ní ṣé ní ilé ilẹ̀ kó àwọn tó bá dàgbà sí ṣáàmù àwọn ò ní tẹ́ndẹ́sì pé kán ní iṣu against Ali àwọn táwọn dàgbà sí bí irú Iraq àwọn ò ní tẹ́ndẹ́sì kan náà Haiti Muawiya Osman àbẹ́wọn tó ṣe bọ̀ kìí ṣe hatred ìdí lẹ́bù kèfèrí kama bú wọn kó kà máa sọ ní pé à ní ọ̀lá ìbí wọ́n tó ìsúnmọ́ni wá lóòyẹ o à kẹbọ́ọ̀lù sáà sílẹ̀ láì ọmọ pọ̀tọ́mọ́ mi tààrà ń jọba ń ṣe so ó mọ̀ lọ́la àzí bàbá àti ẹ̀ abdulaziz bin marwan òun jẹ́ bí gọ́fúnà ní misra umar náà gbàtọ́ náà wà kékeré òun náà ṣe bí ọmọ ọba kò tí ì dà pa kọ́dà gbà di khalifa kan ní gbogbo tẹ̀ gbọ́n pa rẹ̀ de ó wá wà ní jòkó wọ́n gbé madina ká gbé egypt bàbá rẹ̀ ó bá bàbá tí wọ́n wà ní jòkó àfa àkàtàkẹ́ ní obedela bọ́nà abdullah bọ́nà ọ̀túnba alóòzẹ̀rẹ̀ obedela yìí wà ní àwọn àfa àgbà madina tó máa ń pa àwọn àfa àkókò hàn madina sábà Ubaydillah ní kọmọ̀ndá kan òun ló jọmọ hmm, kébìnà pa Ubaydillah fún Abdullah fún ọ̀fà al-Uzali àfà hmm. Madina lò àfà yẹn wa nótìsì lara pé Umar máa ń sọ̀rọ̀ tí máa ń fẹ́ tí ń já alìwọ́ jẹjẹ ẹgbọ́ ya alìbùn àbítọ́lì síwájú alìbùn àbítọ́lì síwájú wọ́n ya Umar an kò sí kápẹ́ ó kún ala ahli bada àmọ́dé àlù ìjọ wo ló tún sí ọ létí ìkọlọ́wọ́n ọba padà bínú mo rò pé gbogbo alájọ gbọ́kọ́lọ̀ ọba yọ́nú sáà tọ́lọ fún gbádá oníyẹ̀ ìsáyà mi sọ̀kalẹ̀ ẹgbọ́ ẹ̀yìn tó nẹgẹ́tẹ̀ ìṣẹ́dàgbọ̀n ọ̀rọ̀ àwọn sọ́lọ́gbà yóò nígbà tẹ́ bá tó ń ṣẹlẹ̀ sákẹ́ tó máa ma how deep àwọn èyí sọ̀rọ̀ púpọ̀ kí ẹsẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀ pé ní ṣe pàpá mọ́ nínú ẹgbẹ́ ní ìdíkan abẹ́ ìgbà tí òkè ní gangan fẹ́ ní snola kára rẹ̀ snola bò wọ́n láfẹ̀ẹ́ tí tẹ́lifì náà ti sọ pé mata balagak ìjọ wo ló tó ọ létí anamọ̀ha sáàkìtọ̀ ala ahli bagrin bada àwọn ọdẹ àná pọ́lọ́ọ̀ba bínú sáwọn tán lọ sógun bada lẹ́yìn ìgbà kó ti yọrù wọn ìjọ so àbíṣẹ́ ogbọ́mìn ah, a kọmọ̀rọ̀ wá ní òun agbọ́ ikú bá pé ẹni pé kí ló dé tó mọ̀ nípùn sínú bí ò bá tiẹ̀ tó lọ́tọ̀ kó lọ sógun bàtà ló ti àwọn mọ́ bọ́lọ̀ jàjà tó jẹjà ọlọ́run yọ ní gbàgbé yòókù náà ní ń jà fún alì yóò alì ní ń jà fún lọ́dọ̀ wọn sọ ṣe eré ọ̀rọ̀ yìí lẹ́sìn yẹn ìgbà tó wá wọ́n sọ fún pé ah khalifa isu tó ṣẹlẹ̀ láàrin àwọn sàájá àmẹ́rin yẹn ẹgbẹ̀ ilé ìpẹ́lẹ̀ ilé ìpẹ́lẹ̀ ilé ìpẹ́lẹ̀ ilé ìpẹ́lẹ̀ ìgbàgbọ́lẹ̀ ìdí ah ó ní ọ̀rọ̀ tó gbádùn lọ̀rọ̀ náà ọ̀rọ̀ àwọn èèyàn sátẹ̀ kan mọ́ bí nǹkan ṣe ṣẹlẹ̀ ní kìí sàwọn tó ń sí ń bẹ́ ìwò sáà sí ń bẹ́ ọkà náà ni ọkà tán wá fáyà kùránì hàn ọ wá sọ pé náà fáyà ah, kùránì ògbé torí wọ́n nífẹ̀ẹ́ nù jẹ́ ṣé lọ́wọ́ à ń sọ̀rọ̀ àwọn sàájá níbi mọ́ríkàsì làwọn sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ogun sí mọ́tàdì náà náà lèyàn àtọ́lẹ̀ mọ́ gbọ́n sàdá ọlọ́pọ̀ tó pọ̀ fún wa o gáàjá kìí ilé ìlú wa o kéré o ọkèrè ìdíyàn náà ó fún ó tó bá ti fẹ́ fún ọ ní ìmì ó kú òun ọba mahmoud nígbàtí àwọn mùsùlùmí sà kọ́ńkà lú wọ́n wá kọ́ńkà egypt wọ́n kọ́ ọgbẹ̀ mahmoud wá ní òun gùn ní misra pé kó máa rúlù misra àti sham tó abdullabutọ́ ìwà kúnlẹ̀ ó wá dé misra tó wá sí misra sáfẹ́ misra náà ó kéré lójú rẹ̀ ó ní màkánà àhásà kí mọ́ta fìràwọ̀ fìràwọ̀ lọ́mọ nílà kò tí ẹ̀kò tí ẹ̀wà ambitious rárá mọ́làkà hádì ìlkọ́ríà bíléèdì yìí náà ló dọ̀bà lé lórí tí tó pèrà ìrọ́lọ̀ ah, bíléèdì bá tẹ̀kọ́ rí tàjáde kọ́ ẹgbọ́n pé wọ́n fi ìyẹ̀jọ ọba rú bíléèdì yìí bíléèdì mísọ̀ yìí náà ní gbàdọ̀rọ̀ kúkún lára sí ah, fìràwọ̀ yóò ní hímọ̀ o tí wọ́n fi ìyẹ̀jọ school ó bá wọn tó bá jẹ́ bí ìdí abáàdì nǹkan tó jẹ́ gbọ́ lọ́wọ́ la ilaha illallah ma kana akhassa immata ma kana akhassa immata ila nge dange aga onada eh eh la ilaha illallah àwọn èèyàn sì mọ̀ tí ń jọlá oh, kọ́lọ̀kọ́lọ̀ máa kó bá sàlékún orí wọn bàbá mi mọ́tàbà wọn bá lù lọ ní jẹ́mi ọ̀gbìn lọ. ọba tó lù jẹta tó jẹ́ bàbá ti àwọn bàbá tó wà bẹ́ẹ̀ àwọn bàbá wọn máa ń sọ̀tọ̀ yìí fún wọn ó gba àwọn ọba tó rí òun níbi ọ̀rọ̀ àwọn sàábì ànábì ò ń sún náà ni ẹnu mi gbà yìí nípa ọ̀rọ̀ àwọn sàábì ànábì ò ń sún náà ni wọ́n á ní táwọn tẹ́wàá dọ́dọ̀ ọba súnmọ́ Ah, ah, àdáyébá àkúnlẹ̀yàn òun làdáyébá tẹ̀mọ̀tán tó wà kádàrà ọba tí ó wá ní kí ní jákùnlẹ̀yàn wọ́n ni pé pé gbogbo afẹ́ká tó wá àkúnlẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ ìlàwà chúùsì ń tafẹ́ ẹgbọ́ pé ìfẹ́ ní jákùnlẹ̀yàn nù pé nítorí àìsàn pé èmi chúùsì láti jẹ́ àbùlá pé ìkòrò ọlọ́wà tí wá ní èmi ò chúùsì pé tó bá ìkọ́lọ̀ bá fún mẹ́rin kí n chúùsì ní òun ó ṣe wá fi pé kò òun jẹrú ọba sàúdí ilé tí ń ṣe president ọwọ́ àbúbà lọ́rin òun ò chúùsì ọ̀gọ́lọ̀ ọba sàúdí president lòun ọba náà ń pè èmi báyẹ̀ ẹlọ́ba náà ìpé pé mo dúpẹ́ òwò mo dúpẹ́ pé ọlọ́run fún mi lówe pásọ̀ pé mo choose ọlọ́run fún mi pé ìwọ náà gbẹ́lẹ́ múdá ọlọ́run mo dúpẹ́ àmákàlù kó bá dé kí n choose bó tó káàkó lẹ́yìn ni àláìláì ilé eré lè tó ṣe pé mi níjẹ pẹ́jẹ́ gbogbo yóò máa tẹ̀lé mi níwọ̀n abẹ́lé ẹ̀yìn àwọn mọ́lá ọmọ ojú ọ̀rọ̀ lárí láàrín àti

golden ọ̀rọ̀ hmm. ó ní tílkàdìmá àwọn ẹ̀jẹ̀ kanu dàbí sí para ń kó para wọn ẹ̀jẹ̀ yẹn tọ̀hárọ̀ lọ́hùn yá di ìmìnà ọlọ́run bá fọwọ́ mi mọ́ ń bẹ́ dàbí mi ò sí ń bẹ́ tébì sọ pé bóyá mo pàtà abé kan náà tó máa tẹ́kì sáàlì máa dì í ṣùgbé tí ìwọ̀n tó ń pẹ́ tọ́lọ́ lóun yọnu sí ìṣòro ọlọ́run lọ́nkọ́ ti sórí fún mi náà àwọn ẹ̀jẹ̀ ọlọ́run bá kọ́kọ́ bá ń fọwọ́ mi máa ń bẹ̀ ṣé nígbà tọ́lọ́ ti wá kẹ́ mi tó fọwọ́ mi máa áfàlá òtọ́ hírù lìsá ní mi ha ṣé kò tó yẹ kí n fa hàn mi náà bẹ̀ kí n fọ yín ọlọ́run ti bá ń fọwọ́ kẹ́mi náà ara ṣe yìí kí n fọ ọmọ ń bẹ̀ tó jẹ́ kí n fa wọ́n ṣe nígbà tí ìfọwọ́ ṣe ṣé pààyàn wọ́n ti jẹ́ kí n fa hàn tó ń gẹ̀yẹ́ yẹn fi dáyàn bọ́ fi díyàn kú ó wá sọ̀rọ̀ fún tẹ̀lé ó ní ẹwà òrùlù ní o despite pé òun gan take side tẹ́lẹ̀ ó ní inna masala abhabi rasulillah àpèjúwe àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam masala lọ́pọ̀ bí ojú ló ṣe ojú ni wọ́n ṣe àpèjúwe ojú wàdàwà òyú tó bá fẹ́ kójú rẹ̀ kó lalẹ́ kó dalẹ́ wọ́n fọwọ́ kan wọ́n má tọ́ọ̀tì ojú ní ma ń jẹ́ ó oògùn ojú ni don't touch ẹ́ bó bá ní ojú rẹ̀ náà hàn bó bá ní láì tọ́ ń lọ́nà ṣe àpèjúwe àwọn tàbí ànáyè má fọwọ́ kan wọ́n bí ojú ni wọ́n ṣe rí ọgbọ́n tọ́fà ìkánà làbúdà tó bá lọ bá fẹ́ á sọ́tàn tó wá nítàn tó bá fẹ́ sọ níjọ́ téèyàn bá ti mẹ́ téèyàn bá fẹ́ sọ tàn rẹ̀ èèyàn máa ń mọ ibi tí ó gbọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ti mọ̀ pé ah ee eh, ó súnmọ́ pé bá pẹ́ alábẹ́já nǹkan báyìí lágbẹ́já intent pọ̀ padà wá yí wọ́n àmọ́ tó wá pé ìwọ náà lọ́wọ́ á jòkó ẹgbọ́n tí ìbá ipá àwọn èèyàn ń ja dìde rìn tàbí tútù lẹ́wà pè wá fẹ́ ròyìn

ọwá ni what we said was he was feeble so feeble àti dẹ̀ndẹ̀ rẹ̀ náà tó yìnbó lọ tọ́bi lẹ́jọ́ ni ẹ̀bá àgbà ni dìdìrìn sọ́lọ̀ bá ibi tí ó wá nígbà tí mo pè ń dẹ̀ndẹ̀ rẹ̀ kọba ìwọ̀n mi kò wá sọ bóyọ́ ní ìtumọ̀ mi àmọ́ tí mo pé òyìnbó ṣe gbá lójú wọ́n mọ̀ ìfowó tóbi fíìmù wọ́n mọ̀ tó mọ̀ fíìmù fíìmù ṣe àó sì ṣe wọ́n dé ẹ́ fíìmù sì ṣe ṣe díẹ̀ ó ṣe ṣe dẹ̀ndẹ̀ rẹ̀ ó ṣe ṣe àwọn Yorùbá ló sọ àmọ́ nígbà tí àbí òyìnbó kọ́ lẹ́fi sí lẹ́kítọ̀ o àmọ́ òyìnbó lẹ́fi ń sàlàyé ẹgbẹ́ nǹkan láti náà dìde nínú ẹ̀ní máa tó àgbọ̀dọ̀ máa ní ká tó so àpèjúwe àwọn sàábí ànàbí masalul oyún àpèjúwe ojú wàdàwà olè oyún ní tàbí ogun ojú ni pé má tọ́jú sáwọn ló ń tọ̀ kì í ṣe táwa là wá fẹ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba ti ròyìn wọn ọmọ àlìjẹ́nà ni wọn so wá rí kò wá sí wáyé mi lẹ́yìn ibi tí ìṣù wà nù ọgbọ́n tó gbogbo tó gbogbo lébi ó lè rọ́nà mi ee tọ́ àti tó bá fi wáyé mi wá dé so ibi táwọn tó wá ń lọ wá rí pé so wá rí Ali ibn Abi Talib radiyallahu anhu radiyallahu anhu a lè lò lẹ́yìn ìgbà tí gbọ́ ti fi gbọ́ àyà ti sọ̀kalẹ̀ báyìí náà ni ó ìtò fún àwọn sàábé ànábì fún pé wọ́n ya kèfèrí fún tòkùnrin kèfèrí fún yìí náà ni ó ìwọ̀n ló tọ́ o ọlọ́pàá ló sọ o ó parọ́ wípá ànábì sálàsálà fẹ́ kàn mẹ́ńṣà pé alì ní kàlíbà a ní àá ah, ah. wọ́n ti wá tutù báyìí ìṣó ànábì yìí mẹ́ńṣà rẹ̀ ó sì gbalẹ̀ báyìí so gbogbo sàábé ànábì náà ló wá gángọ̀ pìgẹ́tì alì èyí tó fẹ́ kí ló fi wọ́n pè náà ọ̀dà àti gbọ́ ànábì wíwí àbí kásìgbà kó tù lóòótọ́ ànábì wá kú Abubakar wá jẹ khalifa a lè participate in the khilafa ẹ̀ kọ́lá kò participate nìkan tó ń gbádùn kí ni ìgbádùn rẹ̀ ni pé ìgbà tí wọ́n bá àwọn Banu Hanifa jagun àwọn ẹbí mùsùlùmí kazab mùsùlùmí kazab gbàrẹ̀ lánàbí ọlọ́run tábà wọn jà wọ́n kó àwọn kan lẹ́rú nínú àwọn tán kó lẹ́rú obìnrin tán ń ọrọ̀ ogun ara èyí tí a lì tó mú ń bẹ́ ó ní alhànàfíyà sáńpé obìnrin alhànàfíyà tó bí muhammadu alhànàfíyà tòhálì náà pàṣẹ́sì ní ogun ó sì tún mẹ́rú wọ́n jọ pín náà ni wọ́n jọ pín lọ́dọ̀ ẹni tó a ní kí lè ṣe oní àrùn ah, no ó ń ṣe túkíyà náà ìdúnà kí ló tẹ̀ wá tẹ̀ súyàn èmi gẹ́gẹ́ kìí ṣe áàlì yìí gẹ̀rẹ̀ gbọ́rọ̀ gbà tó bá wọn àwa nítọ̀ lẹ́yìn ìgbà ọba ti wà lọ́dún méjì umaru lọ́dún last lásìkò tí umaru wá ń ṣe ìlàáfà rẹ̀ lọ́wọ́ wá ní áàlì ọmọ rẹ̀ ó mú kò fóònù fún umaru these are facts ó mú kò fóònù áàlì ni umaru lórí fún umaru wọ́n ní à ah, ẹ̀yìn wọ́n dẹ́rù wọlé tó lọ pé wọ́n dẹ́rù bá ní wọ́n fẹ́ pa mọ́ ẹ̀yìn ìdúnà kílẹ̀ tí a bá lè nǹkan pè káàkiri fẹ́ kan pa gbogbo nǹkan náà ló bẹ̀ kan gbà àwa nítọ̀ àwọn pé ó fi fún ọmọ súnmọ̀ pé tó fi fọ́fẹ́ ọmọ rẹ̀ fún kò káàkiri fọ́dà kìí fún ṣe pé mùsùlùmí nìkan ló kàṣe ó fún bí ọ pé wọ́n náà wà ṣe bí wọ́n ló ń bá ọ̀sán bí àmẹ́gàmì ṣe bí kéde ló pè mí ó lè fún mi lọ́mọ ìwọ tó jẹ́ fọ́lọ́wà ló ìwọ tó jẹ́ fọ́lọ́wà ló lè fẹ́mi báyìí àmọ́ alì tó ń tẹ̀lé tó kó gangan ló lágbára jù òun sí òun tẹ̀ òun parọ́ tọ́wọ́ wá fún alì ní ó fún Umaru lọ́mọ mú kò fún wọn aláwọ̀ kan náà àwọn tán àwọn rọ́fíìtọ̀ táwọn yẹ̀mọ́ táwọn rí ẹni táwọn yìí ó wá bímọ ó bímọ fún Umaru àwọn sọ̀tún yẹ̀mọ́ sàti wọn láwọn kan náà fi kíni wọn ní kíni o fún wọn ní kò fún Umaru lọ́mọ ibi àlìjànnú obìnrin ni wọ́n tì lọ fún Umaru lórò pé bóyá ọmọ kò fún lòun fẹ́ okay no problem ìyẹn tó ẹjọ́ rẹ kọ́ ebi tó bá àwọn kan sáàtì wà ń bí apalọ̀ tán lè máa lísì sí gbogbo àwọn àtẹ́tò ń sọ yìí wọ́n dẹ̀ á ń sọ̀rọ̀ ẹ̀rí wọn àwọn tó pé ń jọ́ tìgbè jẹ́ ayé ẹ̀sìn ti ẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn bàtà náà bí kú tán lẹ́sìn ti ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹgbọ́n ẹ̀mẹ́ bí kú tán lẹ́sìn ti tó bẹ̀rẹ̀ tó wá ní àlìjàmá ní òkè no problem bọ̀ ń jọ mà wípé àlìjàmá ó mú kò tó mọ́ yóò kú sọ́dọ̀ ó mọ̀rọ̀ sọ́ntẹ̀ nígbà tó kú wọ́n kẹ́wọ̀n sí ilẹ̀ àbí sálìjàmá náà wọ́n kẹ́wọ̀n àwọn ọmọ tó bí òun náà àwọn ọmọ àlìjàmá ni òfin àti tó ń sọ káàkiri ìrẹ́pọ̀ ńláńlá níbẹ̀ láàrin àwọn sàbí ànábì àtàwọn ará ilé ànábì ẹrù ti bá wá o àkàtì ìṣètàn ni ẹgbẹ́ àwọn àtà tó ń sọ àdíkò sí ẹ̀mí àdíjẹ́ ojú tí àwọn gẹ̀gẹ̀ sáàbì wọn ni rẹ̀ torí ọ̀rọ̀ tó ń tẹ̀kan tó make sense rárá ọgbọ́n kò make sense kàkà tó lọ́gbọ̀n kàkà irú àwọn kan yẹn ni wọ́n mọ̀ sọ sọ ibi tá a ti lọ òun ni pé àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run máa ń fi hàn wọ́n àmọ́ géèbù yẹn géèbù tí ó promote rìsálà kìí ṣe géèbù everything bóyá tó bá kàtìgbò yẹn báyìí pé ah, láwájá ìwọ ọmọ láwájá ni ọ́ kọ́dà ànábì sálà lọ sẹ́lá nǹkan tọ́lọ́run bá rán sí wa kìí ṣe gbogbo nǹkan ló máa fi tọ́lọ́run bá ti mọ̀ and so many things láwọn ọ̀dọ̀ sí kò sì búkú kò búkú rárá tó ibi tẹ́ẹ̀tì mànú pé tọ́lọ̀ bá sọ́nà áyà yìí pé wà láwùkú ń tu áàlámù lọ́gẹ́ yìí tó bá ṣe pé mo bá mọ tó pa mọ́ ìfẹ́ mi pé kò mọ́ tọ́ áyà kúrò nílé yìí o ọlọ́run ọba sọ lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ jákèá màtàpá nàbí ó mà ìnàmà ilmọ̀ àìndàgbà àbí ọlọ́run àtún àá sọ personal gain with anabi náà ètò ìgbà bá mọ tó bá pa mọ́ ni alasasasiri so anabi ti ń sọ eléyìí náà pẹ̀lú àyà yìí anabi tó wá confam ẹ̀ lásìkò ẹ̀ sẹ́pà bí tẹ́tì máa mọ̀ pé àwọn èèyàn tán bá fẹ́ẹ̀tẹ̀ kan bẹ́ẹ̀ fẹ́ bẹ́sẹ̀ ìjà wọn máa ń tọ́ ń ṣe wọ́n ti dá àwọn bàjẹ́ kàkalẹ̀ wọ́n promote èyí tó ìsínláyẹsẹ̀ wá ń ṣe press release ibẹ̀ bí mo ṣe wà ní ìsìn mọ bàbá àwọn sábẹ́ ànábì àwọn sẹ́yẹ ká pọ́nlé ni àmọ́ mo wà ní fọ́lébù láti ti lọ́lọ́ níjẹ́ ò lè mí bọ́ sọ yìí ẹ bá fi yéèdì mọ́tí ìgbà wà fọ́ ewu tó wà ní fọ́lébù is the second source of sharia ah ok ẹgbà yìí tó bá gbà gan tó ń kírun àṣé ni ó fi ké ní irú sẹ́ńtírì yìí ní tó máa kó pé o gbà pé bí ẹ tó dẹ́sẹ̀ wọnú ìsìlámù hmm, àmọ́ ti Kùránì sẹ́yìn tí ẹ̀fẹ̀ tán mọ́ kùránì náà ẹgbẹ́ náà mọ́ra ilé dínà ìwúlẹ̀ mọ́ mẹ́ ẹ̀yà ayà yẹn ìrìnlẹ́tì ayà yẹn gbogbo náà ní kùránì tọ̀ àwọn aṣọ sétẹ̀m bá ti wá ní gbogbo káwẹ̀ lè sọ èyí tẹ̀ pílájọ́ kan ti bẹ̀rẹ̀ sí àtàkì sọ̀rọ̀ bùkọ́rí ok o àtàkùn ẹ̀rù kọ́rí ọwá ní tàfsírù tọ́ba ẹ̀ tàdísù tọ́ba ní tọ́ba gbọ́dẹ̀dẹ̀ ni tọ́ba rí kú ní 310 ẹ̀rù yìí máa ń yà mí lọ́gbọ́n àwílé kan sá ya dìdìrín ráì dìdìrín òsì tọ́ba rí ẹ̀rù jẹ́rẹ́ tọ́ba rí ó kú ní 310 Bukhari kú ní 256 ẹ̀gbọ́n ọ̀yà dápẹ́ bá ń yọ síra wọn ọdún mélòó ikò mọ́nà àwọn náà mọ́ sọ pé ní mọ́ yàwó sẹ́fí sẹ́fí sí pé ẹ́ tọ́ bá rí fún ní 310 ẹgbọ́ 256 sí 310 eléèkù 44 plus àbí 54 yọ yẹ difference ní bẹ̀ láàrin ikú gbà tí kọ́ rí kú sí tọ́wàrí kó tẹ̀gbọ́n jọ ṣí àwọn ṣáìsì wọ́n jẹ ṣí ẹ̀bí Muhammadu Bashar Bondar bọ̀ iṣu ni pé gbogbo nǹkan tó bá rí ó bá kọ yóò dìpẹ́ǹdì lórí nǹkan tí kò kọ́ rí bẹ̀ ti kọ́ tèdè ni wọ́n fẹ́ sọ́tà àwọn sàhábà bùkọ́rí bọ̀ tí bọ́ tó ṣe tó ti wádìí ó ṣe wàhálà ó ti kọ́ sọ pé ilé ìjẹ ilé ìjẹ ilé ìjẹ ọwọ́ abọ́ sọ́dọ̀ tó bá rí tó bá rí sọ pé tó rí gbogbo tí mo fẹ́ sọ sí bíbá yìí ó sọ ìmọ̀kọ́ dímọ̀ ó inú fẹ́ sọ sí ah no ilé yóò correct kìí tèmi mo sọ o mo kàn bá wá bó ti o mo ti fi ìsìnàmù síbẹ̀ dèdè ní tó kó ti tọ́bárí ẹnìkan sọ fún ọ pé mo ti bọ́ ṣiṣẹ́ lórí gbogbo àwọn èyí tí ó correct òní manatiba bí bákírí fàdáìlà bí bákírí fàdáìlò ọmọ fàdáìlò fún ó fi alìsí anítọ̀ nínú tíra àti wa gbogbo ẹ̀ ló pé síbẹ̀ nínú tíra àti ẹ̀ kò síta bákírí tó ọgbá tí ò lórí kankan àwọn kìí tó máa ti jú díẹ̀ kan fi lè bìlífù ẹ̀ ibẹ̀ yàrá já méjì síbẹ̀ kí wọ́n já mẹ́kù sí nǹkan bẹ́ dìdìrì tọ̀ lọ́dọ̀ tèmi tààlì wà ń bẹ̀ tàbátẹ̀ mẹ́bẹ̀ kódà ní pé àìmọye àwọn oníhàdé ni wọ́n fi ìyà jẹ ní nǹkan bá torí pé àwọn kan fẹ́ pọ́ọ̀sì wọn kọ́yá ọyá fàdọ́ìlì màáwíyá pé òun ò ní ọmọ fàdọ́ìlì kankan ní hadith ní àjọ pé tọba wẹ́ bá lọ wò tó ìtàn wó ní ìrún sọ ìwọ ló sọ pé ká máa jọ ẹ́ ní ìtàn àbí àmọ́ ó jọ kòkọ́ rí àmọ́ àní jọ tárùkù tọba rí ó jọ mùsùlùmù a ní jọ tàríhù alkamil ti tàríhù ibn afid ó jọ bidawud a ní jọ tàríhù yakubi hmm? ó jẹ ilé a ní jọ tàríhù almasaudi tó sọ́nà bá sàti sọ́tọ́ bá ti wá yí láwọn tàbí bóòdà wọlé ìtẹ̀sí ògbédé yọ́nù ògbédé àǹtẹ̀lú ọ̀nà ìtẹ̀wárí ìtàn orí ìtàn tí wọ́n ń sọ ìtàn tẹ́ ń sọ yẹn sẹ́mọ̀ tó wà sẹ́mọ̀ tó gbà wọ́n ẹni tó gbá tàtẹ́ ń sọ wá ẹ̀ẹ̀kan mọ́ ni ìtàtẹ́ ẹ̀ fi ń fi dẹ̀ǹdẹ̀ wòrè yẹn ẹni tó gbà wá ṣíyà Abu Mikhnaf lóògùn Yahya náà ń pè bí èyí tó ti ṣe tíra kan àwọn tí tó ti kọ gbogbo orú àwọn àtàyè kalẹ̀ irú àwọn tíra yẹn bẹ nínú àwọn tíra táwọn tó bá rí rí láì lé lórí torí pé ìtàn wọn fẹ́ kọ wọ́n wá ń túbọ̀ ajẹ́bí tó bá rí lójú bẹ̀ dákun kékeré àbá àwọn ilé ìmọ̀ jàdìjàdì àtèyí tó wúlò àtèyí tó wúlò ní wọ́n ti bọ́ ọkùnrin ẹjú kalẹ̀ wọ́n kà dá kalẹ̀ pẹ́tọ̀ nígbàtí ọlọ́run òrò anúrò wọn gbogbo èyí tó wúlò ní wọ́n bá fẹ́ ìdókò so àwa ń sọ pé ṣé pẹ̀lú bọ́lọ̀n ti sọ yìí wípé ànábì ìtọ́kùn bá máa tó pa mọ́ ni àdéhùn ìbùkọ́rí wá tó kàn fáàmì náà ròbáyé bí tùmọ̀ àwòrán ó ní àwọn obìnrin kájẹrú wọ́n wá ń kọrin wọ́n lò dókì wọ́n wá ń sọ nǹkan tó ṣẹlẹ̀ nípa àwọn bàbá wọn ogun bára tí wọ́n fi ń yìn wọ́n sẹ́mọ̀ báwọn náà ti máa ń ṣe àwọn obìnrin sọ pé ẹlẹ́zàkù báwọn ti máa ń kọ́ tó ọ̀tún àgbègbè ọwọ́ ọgbẹ́ka gbé owó ọ̀pá jáde ó jáde bàbá wa ló kọ Ṣàngó táwọn ní àwọn bàbá wa báyìí ẹ̀ àwọn náà yín àwọn bàbá wọn ẹ̀ pé àwọn bàbá wọn ti báyìí wọ́n ti sọ wọ́n wá ń ṣe tán ànábì wa wọlé bá ṣe wọlé wọn wá change orin pé ká ara fi láì tànábì náà ti báàsì tànábì tó bá kọ̀ rẹ̀ jù rẹ̀ pé jẹ́ fi ẹ̀kọ́ ànábì náà báàsì kan ẹgbọ́ ẹ máa gbọ́ báàsì tó wí títí ń sọ tí ń sọ tẹ́lẹ̀ ọba ni wà fi iná nàbí yọun yá aláhùnmá fi gadi ànábì kan tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó ti wà kẹ́sìlẹ̀ sọ àwọn èèyàn fẹ́ràn ànábì kọ́dà àwọn fẹ́ gbé débi tọ́kàn wọn òkú rí fàfínà nàbí yá aláwọ̀ máa fi gẹ́dẹ́ ni a dáì hàdà dáì hàdà eléyìí lẹ́ mọ́ fi yóò ti wà kú lè dìlẹ́ sí ìtàkù lè èyí tó wí tẹ́lẹ̀ fún àbí ọmọ wí ẹ máa sọ ẹ̀wọ́n so kí ló tó kù àwọn wà dáìhà wọ̀kúwìlì ní tẹ́tì ìtàkùlì òun ni ìwáyà ọ̀kọ́ ní dúró sí ìwáyà ní bá ìwáyà fẹ́ǹdẹ̀ yìí pé láyá alámùmá fẹ̀gádìn ìlọ ẹni kakọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọ̀rọ̀ tọ̀pẹ́ṣàn nìyí kàdébì ìdìwà báyìí bọ̀fọ́rí muslim àbùdá òkàmì wọ́n ti wà ti pẹ́ ọdún tó wà láàrin wọn àti bórúdákùlùmọ̀dí ìtànká maulaya sali wa sallim ọdún tó láàrin buhari burda ọdún tó láàrin wòlíwà lẹ́sà 500 years so ní burda àtẹ́jù tánà bí wá pọ̀ rẹ̀ sí èèyàn lójú ayé rẹ̀ tóhun ò fẹ́ gbà òun wá tuntun gbé wá ó wá ní kò ní burda ebi ha wọ̀mí ní olùmíkà ìlmọ́lá òníwàl kọ́lámi ìwà nábì nínú tọrẹ rẹ pé inú tó wọ́n ní ìwọ́n tó ní ìtọrẹ rẹ ní ayé àtọ̀run ẹgbọ́ yáni ní ìtọ̀ kí wà ń tọ́ lọ́nkú sẹ́gbọ̀n tó bá ní ìgbàgbẹ́ láyé tàbí wọ́n rí pé dáyé ìhádà àwọn tó gbẹ̀gbẹ́ yìí pé ànábì kan wò sùn fún báyìí pé ilé ayé àtọ̀run ẹgbà fún ọbẹ̀ ìmọ̀lẹ́ òkáwò díẹ̀ nínú mọ̀rẹ̀ ní ilmọ̀ lọ́wọ́ ìwọ̀n kọlá ìmọ̀ lọ́wọ́ ìmàkú àti kọlá gbogbo tí ó ṣẹlẹ̀ láyé kó tó ṣẹlẹ̀ pé ara díẹ̀ nínú mọ̀rẹ̀ ní ẹgbọ́ ọwádé oníbúrúdà tó ti pé bòsírí tó ń rẹ̀ṣẹ̀ wá lẹ́rẹ̀ ọwá sọ̀rọ̀ di wáyé ọwá ẹ̀dá nìkan lọ́jọ́ ìdíkéwú bá dàrú àwọn ìtúgbà tí ó ti gba ìdíkéwú fàgbáṣà ti mú ibi sẹ́wọ̀n fàgbáṣà ti mú ibi wọ́n kọ́ ní wájú àná kì í sẹ́ni àmọ́ fàgbáṣà ti mú ibi ló kọ́ ẹ̀rìnwé àlíláyà ó já bínú máa sábẹ́ wà ń zèlà hálà àtàrògíyà àìrí ìrìnwọ́ta wẹ́lá mọ́jú ẹ̀yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tọ̀ làwọn wà sọ pé nígbà tí sàtàtà tí mòbí kọ níwájú ànàbí wọ́pọ́jà ànàbí ní àríyá ìrújá pẹ̀lú àwọn lẹ́kùn lónìí so gẹ́ìbò ara gẹ́ìbò tọ́nà ọba tó pamọ́ fẹ́ fẹ́ bọ́ọ̀lù méjì àkìyà kò sì bu ànàbí ọlọ́run ọba kankan nípa pé kò mọ tí ó ṣẹlẹ̀ kìí dẹ̀ sílẹ̀ ànàbí nìkan náà ànàbí Ibrahim náà níjọ táwọn mọ̀láìkà bá dé sọ́mọ́ bí ìbá wọn lè pa àwọn tẹ́mà tágbọ́dọ̀ rẹ̀ kọjá nínú ọgbá ẹwà ò bó ni iná fi alúkan tẹ́mà kí ìgbìmọ̀ tọ́lọ́wọ̀ fẹ̀kan sọ̀rọ̀ kan fún pa katolika mọ̀láíkà ṣe tó ní òun máa bó ogun ti wá lè fáwọn èèyàn báyìí ẹ̀kà rọrọ́ wọ́n wá rọrọ́ wọ́n fẹ́ kọ̀rẹ́ kì rọ́ tẹ́ka ẹwà ni wọ́n fẹ́ da tùrázù tùrázù òṣìwò tùrázù àgbágó àti tùrázù náà lẹ́fẹ́ gbọ́dọ̀ mọ́ bí wá fún sórí àwọn sàbẹ́ ànẹ́bìsì láàfin kéèyàn kéèyàn sí ìjòkú lórí àjàpẹ́ abúbá tí ó ṣẹ̀ ní wàlẹ́ ọ̀rọ̀ kan láì ní gbogbo tó ti dùn méjì pé ah èmi kò sí ọ bára ilé àwọn ọ̀sẹ̀ ìwọ̀n pé sẹ́mi kẹ́ ah, àgbà tí wọ́n tẹ̀wọ́ bá rò ilé ìṣẹ̀lẹ̀ jẹ́ àkọ́ tẹ̀wọ́ ìgbà kò kí láti àgbà pè iṣẹ́ tó bá tẹ̀ kó wá kọ́lẹ̀ ní àyè la ẹ̀yìn umaru ni ó ṣẹ̀lú ẹ̀yìn Ah, aláìsọ̀ orí káàkà máa dákẹ́ ni o orí ibi tí ó bà ní wà láì alẹ́gbà gbé ká ní òkè bọ́ ah, ẹjọ́ rẹ̀ tán ẹnu rẹ̀ gan ògbá tó bá sọ fọ́gà dss gan òsì ọgàn dss ní nàìjíríà pé lágbájá ọ̀sẹ̀ ní tó bá fọ́ ọmọ bí tó ti bọ́ sí ẹ́ àti kí ẹ̀rọ pé nítorí bá ẹni ní olùbá tó ṣẹ̀lẹ̀ ní tó ti bá rẹ̀ lábùbá sí àti ọmọ tó lọ́wọ́ bá ẹ̀ńtọ́ lọ́n tó bá gbà tó ṣe nú ọlọ́ tó tún wọn ṣe ìgbàpò èyí bọ́lọ̀ bá ti mọ̀ bá gbàpò ní oúnjẹ fún ara rẹ̀ ó sì jẹ́ pálí ó máa nẹ́bí ìtọ́lọ̀ bá ti mọ̀ fi irú àfilẹ̀ palẹ̀ wọn rẹ̀ tí òfin ní kó bá torí ibi tán bá ti ń sọ̀rọ̀ ilé ìsáhùn sábẹ ànábì à ìjọ lè kó báyà bá yes yes adéṣàkóso àti fúdírí ọjọ́ láwọn àmì ó ní àdébù sáà tó bá padà yá lẹ́yìn gbẹ̀yìn ayé yẹ́gbùrú fi àmì ní ọ̀nà yẹ́gbùrú fi àmì of people lọ jagun kọ́nà wá jagun sọ́fẹ́ bá àti ìgbèríjà ara kan tó mọ̀ sí tọrọ ànáṣe onígbó bí ìgbè ẹwà afẹ́ bá hal fikum man sahiba rasulullah ìjẹ́ nìkankan bẹ́ẹ̀ ni wọ́n bá ti lẹ́sà bí ànábì wọn láwájá fàyúta òlà ọlọ́run tún wọlé lérò yóò fi fọ́pá tún fàdéyẹ fún mi ànábì ní sọ́kàlẹ̀ ibẹ̀ lẹ́yìn tàbí tó jagun ẹ̀ta ẹ̀tọ́ lọ sógun mí wọ́n tún bí gbá ìjẹ́ ah, alẹ́ nìkankan tó jẹ́ sàbí àti máa nínú òun lókè wà tí kò mọ̀ sọ́hìbà mọ̀ sọ́hìbà mọ̀ súnmọ̀ mọ́ ìjẹ́ alẹ́ nìkan ikú tẹ̀ bá sàbí ànábì láyé bóun tẹ̀ bá nàbì láyé wọ́n ní alágbájá fàyúta òlà wọ́n wá kàbẹ̀ wọ́n ní wọ́n tó ah, dọ́gbẹ́gùn ní ọ̀gbá kò lọ́fẹ́ jagun yìí o ìjáàrí ẹni tó bá nàbìlá yọ ní kò sí ìjáàrí ẹni tó bá nàbìlá tó bá nàbìlá yọ ní kò sí wà á sí kò mọ̀ sọ́hìbà mọ̀ sọ́hìbà mọ̀ sọ́hìbà rọ̀ fúlọ̀ mọ́ ìyá tó rẹ̀ tó pé lẹ́gùn tábí tàbí ìlú náà tó wá sábà tó ní pẹ̀lú sọ́hìn lọ kò ní rúbi náà tí kódà nílùú tiwa náà mẹ́jẹ̀ ìtàrí lóòótọ́ àwọn ò ní ṣe mọ́ ọ̀ sẹ́wọ̀n kó ogun bá dàrú wọ́n wọ́n gbé ìwọ̀n 330 ni wọ́n lọ ó kọ àwọn tán lọ sógun bá dàrú tó ṣe gbogbo àwọn kàlífà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́sẹ̀ pé òtùmọ́ lò lọ bàrámì sọ̀sọ́lá ká mọ́ tó pé ọmọ ànábì náà lórẹ́ tí ó fi làbí wàlúwàhì nílùú wàgbàtàwà dàgbà bọ̀ wọ́n máa ń kó ọwọ́ ní hàn kiri faransé kí lábẹ́já ọ̀fẹ́ kọjá rẹ̀ máa ta ẹ̀hàn ogun bá dàrú ẹ̀hàn àwọn tàbí bá dàrú mo ó kọ lásán àwọn òun lẹ́sìn báwọn èèyàn fẹ̀gbà fi mú adádù eh, nọ́mbà 313 ní special nígbà tí mú special nù pé òun ni òun ka ẹ̀wọ̀n tán lọ sógun bá dà ṣe ẹ̀wọ̀n sínkì yẹn ìbìdí sẹ́sẹ̀ wá gbé fẹ́lẹ̀ sínú làwá tó rà àwọn èèyàn sáńdé lè àgbákù ẹ sì tàn wọ́n nígbà àwọn bàbá yé àwọn bàbá yé ò sì wo olóòrùn fẹ́lẹ̀ sínú là kọ́dà kẹ́ẹ̀sì tí wọ́n lẹ̀ lórí ibi tán wá wọ́n máa hàn pa àwọn sàbí ànábì yes another thing wọ́n máa ń ṣe rí pé nílé àkọ́bí kí ní right but a sọ bí ìgbà ṣe rí táwọn èèyàn wá fẹ́ sọ lé wọn báyìí wọ́n lè àwọn bá pè mọ́bí wọ́n lè ọkùnmọ́ mọ́bí wọ́n lè ọkùnmọ́ mọ́bí wọ́n lè alì mọ́bí wọ́n pẹ́ àwọn kòlàfà bẹ́ẹ̀ ìtàbánù wọ́n sì dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n ẹ̀wọ́n fẹ́ bá bàbá bàbá wọ́n fẹ́ bá bàbá bàbá àti bàbá padà lùsì ní pẹ̀lẹ́sìnọ́lá pẹ̀lẹ́sìnọ́lá àti òyìnbó òsì tí ó ẹ̀dí ti wèrè kèbèrí yóò sọ́nà bá kókún gbogbo wa ṣe akọ́nà ẹ̀lẹ́ rọ́nà lọ́nà ẹgbọ́ ẹ̀lẹ́ rọ́nà lọ fúnra yín lọ́wọ́ ẹ̀lẹ́ rọ́nà lọ ẹ̀sàn wíṣì láì bọ̀ra yín dé àmọ́ kéwù lẹ́ka àwọn ìpínlẹ̀ bìí akọ́ wọn